ìsìlámíyà bóyá wọn tí ó jẹ́ fẹ́rọ̀kùn àṣírọ́ àwọn fẹ́rọ̀kùn àdìmá bóyá wọn fẹ́rọ̀kùn àtọ́jọ́ pé wọ́n jẹ́ contemporary àbí modern sect àbáwọn sect táwọn ti ṣáájú tiwọn ọ̀pọ̀lọpọ̀ náà ni máa ń lè claim sí sọ́nà àdábàwọ̀. tẹ́ bá fẹ́ sọ fún kódà dókítà mi ní yunifásitì tẹ́ bá bílẹ̀ pé jama tó tabligh ara jama al-sunnah wal jama ni ó kà sí abẹ́kọ̀ọ́ tòtó pé dhalika mablaguhum min al-'ilm wọ́n ṣe yá wọn mà nìyẹn kódà ní wọ́ọ̀dùvà wọ́n ní ayé wọ́n divide ẹ̀ sí two polar worlds the word of Sunni and the word of Shia kódà Sufi àwọn oní Ibrahim Niyasi àwọn Alamadu Tijani Sunni word náà belong sí tó tún àti pé ní sọ pé ní wọ́ọ̀dù rà gan lẹ́sìn tó bá wò ó téèyàn bá sọ fún wo Wikipedia tó jẹ́ pé Wikipedia lè títẹ̀ lómi tó bá fẹ́ broadly divide the Islamic world Muslim world you know the Sunni world and the what and the Shia world sóníwọ̀ lọ́dọ̀ tí wọn onídìgbò gbẹ tó bá ti gba àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin Imam Ahmed ibn Hanbal pàpẹjọ ẹni sìn tẹ́ bá lọ bí Pakistan ní India Pakistan lérè abẹ Hanafiya ni wọ́n sábà máa ń fọ́ọ̀lù fún wọ́n sábà máa mọ Abu Hanifa ẹni fún tó ń bá ti sọ Ukraine and sin ká wọ́n gbà nìyẹn láfíríkà ń bí àwọn fọ́ọ̀lù fún Malikiya wọ́n sábà Maliki tẹ́bá wò ní middle east wọ́n fọ́ọ̀lù fún so iran àwọn bá gbogbo bí tẹ́bá fọ́ọ̀lù fún àwọn àdá ìlú yìí ni sunni world ní nǹkan yẹn so lọ́dọ̀ tí wọ́n ga àwọn bí lè fi kí ni ẹ̀ka ní difference of opinion ní láàrin ẹni tó jẹ́ tó pẹ̀rẹ̀ ní sáláfí àti ẹni tó pẹ̀rẹ̀ ní sófin pé world kan náà lè jọ wa sunni lẹ́yìn méjì torí the four sunni imams iná làwọn máa mú yìí ọgbọ́n ṣẹ̀rí nìyẹn. lọ́dọ̀ tó báwọn ṣe wò nù. bẹ́ẹ̀ náà ló fi jẹ́ pé lé tí a bá wo àwùjọ wa ẹ̀rí pé sunna sunna wa kullun yadda'i waslan bilayla kálukú ń pàtàkì sunna ní pàtàkì jọ rẹ environment tí àwa bára wa yìí mo ti rẹ ló sọ mi rí pé kọ́lá kí ni ẹ̀yin tún ṣe nínú súnà tó yàtọ̀ sáwọn bàbá bàbá nígbà tí àkàfẹ́ tá a dá ti ń ṣe náà ní gbogbo kí ní ìjọ lójú yẹn fa pé sálàjì kìíní kan sí bàbá kìíní kan bàbá ní sàlẹ̀ kìíní kan táwọn fi ṣe súnni ni nítorí pé súnà yẹn ni ó tiẹ̀ ti dà pọ̀ jù lérí àbíkáwá pa yìí nítorí àwọn ìwọlẹ̀ tó ń pè báwọn o ìta ń sọ ọ náà ni as-sunnatu ní àjẹ sunna bi haqiqati ma'na pẹ̀lú ìtumọ̀ tó túmọ̀ gan-an kò ń ṣe ìdíà kò ń ṣe pé èèyàn ń kílèmù pé alùsùnà ni wọn kò sẹ́lẹ́gbẹ́ kankan níbẹ̀ ń bà dání tí wọn ò ní kílèmù lẹ́yìn tí ẹ bá ti àwọn náà sọ àtìlẹ́yìn àwọn ọba yín dá sí gbogbo wàhálà tàfà ọ̀rí ìbò kò sí dókàn kò dẹ̀ sí dọ́kà àwọn Sufi Tijaniya movement kankan àwọn fi yẹ̀yìn lẹ̀ kó gbogbo ẹgbẹ́ mi yòókù tó jẹ́ youth organizations wọ́n ṣe máa ń pè kó wọn jọ sọ MSS ni sọ Tadọ́mọ̀ ni sọ TMC ni sọ Wahda ni sọ Ta'awun ni gbogbo àwọn ẹgbẹ́ yìí nísìnyí tẹ bá sọ fáwọn ará àtàgbà pé àwọn ẹgbẹ́ yìí ni wọ́n ṣe jama'a al-sunnah tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹlòmíì gan fẹ́ náà èso àwọn aráàlú súnà àwọn táwa ti mọ̀ náà ìgbà bá ń sọ̀rọ̀ súnà ìkànsẹ́ súnà ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ àwọn ẹlẹ́gbẹ́ gan kóra wọn jọ wọ́n ní àwọn kóra wọn jọ lábẹ́ ọ̀brẹ́là kan alusunna organizations and fasan federation of alusunna organizations bóyá in Nigeria bí of Nigeria of Nigeria so irú yẹn nísìnyí báwo ló ṣe fẹ́ sọ pé kinní kan ẹlòmíì bọjà pé tí ń ṣe yàtọ̀ ìyẹn kọ́ là ń sọ dàbí sẹlẹ̀ ni pé nínú àwọn àlàyé yìí ẹlòmíì gan náà tuntun ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìyẹn lòmíì ìwé kíni christian ní pẹ̀lú àwọn brothers kíni issue tó ń ṣẹlẹ̀ ní personal issue issue náà ni pé súnà òdodo kọ́lẹ̀ ń ṣe súnà òdodo kọ́lẹ̀ ń ṣe. والإمام مالك رحمه الله تعالى إمام دار الهجرة من هم أهل السنة طب ما هي السنة كن إنسان كن السنة إمام مالك رحمه الله وني ما لا اسم له سوى السنة ما لا اسم له سوى السنة إن تجك قلوب وميت اللي تجو سنة نسمع ما جت تبليغي يو أبيا أري ملون أري سنة mana adu lè má da ó lè má dùn kankan yẹn nípa àkídà ó lè yọ lódo nípa tawhid ṣùgbọ́n nísìnyí tẹ́ bá tó sọ àyẹ̀kọ́ bẹ́ẹ̀ àwọn èèyàn gbọ́sọ̀ ládùúgbò tẹ̀blíìgì ni alùsùnà ò ní rí báwọn máa làsùnà láwọ síwà sùnà kò sófò kankan tẹ̀lé lè má ju sùnà náà lọ. nínú ọ̀rọ̀ mi wọ́n ní màmá rẹ̀ kọ́ṣùnà Allahu ta'ala wọ́n ní man laysa lahum laqabun yu'rafuna biha síwà sùnà àwọn tẹ́ fún wọn ní àpèmọ́ kankan wọn ní àlẹ̀mọ́ kankan wọn lè lẹ̀ wọ́n mọ́ wọn lẹ̀ wọ́n mọ́ súnà lọ. so nísìnyí tí a bá pẹ́rẹ́ lórí súnà àdìyàn pé nínú àwọn ẹgbẹ́ yìí àwọn tó nífẹ̀ẹ́ súnà wà ń bẹ náà pé wọ́n rí nílẹ̀ mọ́ nǹkan míì nínú nǹkan tó jẹ́ pé ní fọ́ọ̀tì wà ń ìtẹ̀gbẹ̀kalẹ̀ tó wí ẹyọ kan tí ò ní fọ́ọ̀tì gẹ́gẹ́ bí Sheikh ti sọ ó ní tẹ̀ntẹ́mì ilẹ̀ nàṣọ́n tí a bá pẹ̀rẹ̀ ní sàlàfíà òun gẹ́gẹ́ as a person kó láwọn expect pé kó perfect nísìnyí ẹnìkan kúrò àìní sàlàfí wọ́n sá kúrò àìní sàlàfí ni wọ́n ń kọjá lọ bó ṣe wọ́n ń kọjá lọ wọ́n ń obìnrin olóbìnrin títí wọ́n ń jóbìnrin ẹnìkan wọ́n ń kọjá lọ àwọn sàlàfí nù àwọn sàlàfí nù pé sàlàfí àrùn kó wo obìnrin ni ẹtùmọ̀ pé òun ni òun ni ó ní fault òun ṣe sàlàfíà tí òun ṣe ló ní fault so àwa bá wí lórí fault yẹn yẹ bá nàbẹ wa Muhammad sallallahu alaihi wa sallam gẹbọ sọ ma bá wọn sábẹ náà máa dọ́nà fúlàní wọn fúlàní ya'rifani min dinina shay'an lágbájá àti lágbájá yẹ wọn ti ẹ̀ máa ń ṣe bí ẹ̀ ń pè nǹkan kò yé wọn nínú ẹ̀sìn ẹ̀ tó bá ṣe ẹ̀ báwí pé nǹkan báyìí nǹkan tí ò lẹ̀ ṣùgbọ́n ẹ tó bá jẹ́ pa bá lè rí nǹkan míì lẹ̀ ma nínú àwọn àfa ẹnu ẹni Imam Malik sọ pé láàjà àmíyún wọn la ọ̀dàrí ẹ lérí wọn lẹ̀ mọ́ ọ̀dàrí yù bá a sọ àwọn bíi last three weeks wọ́n láàjà àmíyún ẹ dẹ̀bi lẹ̀ wọ́n jà àmíyún náà ẹ tó bá jẹ́ pé wọn ní lákọ̀bù míì tẹ́lẹ̀ wọn mọ́ ju súnà lọ ju sàlàfíyà lọ àwọn yẹn gẹ́gẹ́ ní alùsùnàtì ọ̀lùjàmọ́ra lọ́jọ́ pé nítorí tábà sọ ìmùn láàrin àwùjọ láàrin àwùjọ tábà ti pè ní àwùjọ ìná ń pè àwọn àwùjọ yìí gan kódà tábà la kakọ̀ lẹ́bi ẹlẹ́gbẹ́ ẹ máa rí fundamental differences láwọn táìmù kan tó wà láàkàn ṣẹlẹ̀ wọ́n á ní wọ́n fẹ́ yanjú àwọn àlámọ̀rí kan àwọn kan wà lọ́gbà kan lọ wọ́n ń ṣe mí lọ́wọ́ wọ́n àkíyèsí ẹgbẹ́ kan ní fásán pé ẹ̀yìn ẹgbẹ́ ti yín tí fásán bá ń ṣe prógrámù yìí wá. ẹ táwa ìpinnu tiwa nínú ẹgbẹ́ wa ni pé a mọ̀ láwọn èèyàn wá fásán. lẹ́gbẹ́ fọ́ndámẹ́ntálì ẹ tún rí bá àwọn akẹ́kọ̀ọ́ kan náà yàtọ̀ ló jẹ́ pé àwọn sọ nínú ẹgbẹ́ ti wá o nínú ẹgbẹ́ ti wá opinion ti wá lélẹ́yìí. so ẹgbẹ́ tí yẹn ẹgbẹ́ nísìnyí kò ń sọ àlàáfíà rí ẹ̀sìn máa. ما لا اسم له سوى السنة قسم كتان tẹ́ẹ̀fì mọ̀ wọ́n kama ní alùsùnà lágbájá ẹ̀yìn rí nǹkan nínú ìfẹ́ nu. nítorí ni pé nítorí sọ pé ni pé ẹ máa rí pé nìyẹn perfect ẹlòmíì fẹ́ máa ń ṣìkè níyẹn tó. àwọn tó pẹ́ wọn lálùsùnà náà nìyẹn. ṣé báwọn náà nìyẹn ó lè lọ fárun bẹ́ẹ̀. bó ti fárun bẹ́ẹ̀ kò dáa ṣùgbọ́n ó yàtọ̀ sí pé kẹgbẹgbẹ ó sì pera ẹ̀rọ àdùsùn náà bẹ́ẹ̀ ṣe máa yan olórí àwọn olórí àwọn oníwèrè dín ni o olórí àwọn oníwèrè dín yẹn o ti bá àdùsùn náà rẹ̀ dín mẹ́lẹ̀ sìmẹ́lẹ́ ó sì wà sùn náà jẹ́bi kò ló kọ míì á pè jù sùn náà lọ àlàyé nìyẹn fẹ́ni tí ò bá yé tàbí fẹ́ni tí ò bá tí ì mà tàbí tí ò bá tí ì mà mọ̀ dájú so ìyàtọ̀ láàrin pé èèyàn jẹ́ alùsùnà bima'na al-kalima wa bihaqiqatiha ọ̀nà ni pé ẹni yìí yóò jẹ́ tó jẹ́ pé ẹni rí àlẹ̀ mọ́ ìfẹ́ inú kan san tẹ̀lé lẹ́mọ́ ẹni rálẹ̀ mọ́ ìfẹ́ inú kankan tẹ̀lé lẹ́mọ́ ẹni bí ọ̀rọ̀ tó ń sábà máa sọ dáadáa tẹ́nì tó bá dé nìsín tó bá ti bèrè ìbéèrè mẹ́ta ẹ̀ tún mọ̀ bí tẹ̀lé lẹ́mọ́ ẹ fi hàn pé kíní ẹni ẹni problem ni kì í sáà lù sunna bí mánà kẹlẹmẹ wọn bí hàkì kọjá masala ń kẹlẹ kábẹ insha Allah ta'ala ustaz ẹ dàgbọn fẹ bẹ̀rẹ̀ àwọn masáìlù kan gbẹ kíní masala la ọmọ masala la ọmọ fẹ bẹ̀rẹ̀ nígbà ẹ ṣe ọ̀rọ̀ síbí fẹ kẹ bá yẹn gbẹ fẹ kẹ bá yẹn gbẹ ọ̀rọ̀ síbí ẹlẹ́kejì ọ̀rọ̀ orí pé bídà èmi wò pé ètò fẹsẹ̀ nílẹ̀ nínú ọ̀rọ̀ ni pé kò pin tẹ́lẹ̀ ló bá ti ní àlẹ̀mọ́ kan tẹ́ fi lẹ̀ àpéjúwe tó yẹ sọ́nsọ́ náà ni àkékọ̀tà ó lè máa ṣe dìán ìdìán àpọ̀ ọ̀nà ni kéèyàn máa claim pé òun belong sí tí ó belong sí. bọ̀dọ̀ bá ti yẹ kí n gba ẹni ń claim kò belong sí nǹkan yẹn èyí tó jẹ́ súnà òdodo afọwàjọ sheikh ahmed ibn yahya an-najmi Allah ta'ala rahmatan wasi'a wọ́n ń ṣe àlàyé fún wa nípa alamatu alisunna kí ni àwọn àpẹẹrẹ tafumama alisunna tafumama àwọn tí wọ́n jẹ́ sálàfí wọ́n ní fa'awọ́lẹ̀. ntẹ́fùmọ̀ pé ẹni yìí onísùnà ní tòótọ́ da'watuhum ila kitabillahi ta'ala onírìn pé pèpè wọn ọmọ ń pèpè sí tọrọ ọlọ́run ọba ay ila mutaba'atihi ọmọ ń pè wá lọ sí pé ká tẹ̀lé al-Qur'an wal amali bihi sì kọ́ ń ká máa lò ká máa Qur'an ká máa lò mímọ̀ láì lò kò wúlò. hadithu Ziyad ó ṣe pàtàkì láàrin ọlọ́dúnrún Muhammad sallallahu alayhi wa sallam owó sọ́mà ń jọ kan ó sọ̀rọ̀ fún asahaba anabini dhalika inda awani dhahabil ilm àwọn kan tó ń sọ fún yín ẹrù nípa rẹ̀ nígbà tí wọn bá ti lọ wọ́n ní Ziyad wa sọ́nà bá Muhammad sallallahu alayhi wa sallam pé ya Rasulullah kayfa yadhabu al-ilmu wa nahnu naqra'u al-Qur'ana. ونقرئ أبناءنا ويقرئ أبناؤنا أبناءهم إلى يوم القيامة وأنا بقول شرام كيما بقول ريله قرآني أو أنك أما قام ما àwọn ọmọ wa àwọn náà tún máa kọ́ àwọn àrọ́mọdọ́mọ wọn nínú riwaya tí Imam Tirmidhi tí Ibn Majah yẹn ìtumọ̀ kan yẹn Imam Tirmidhi wọ́n lọ sọ pé wala nuqri'annahu abna'ana wa nisa'ana a máa kọ́ àwọn ọmọ wa àtàwọn obìnrin wa àwọn náà máa kọ́ àwọn ọmọ wa àtàwọn obìnrin wa ila yawmil qiyamah tó fi jọ́ bìlà al-qiyamah bó ni kùnà ṣe fẹ́ tán lẹ́nu bẹ́ẹ̀ yẹn bó la ṣe ní rí màmá níbẹ̀ yẹn anabi ní sakilatika ya Ziyad in kuntu la udduka min afqi rajulin bil Madina arábìnrin ojú gbà mí ti fún ìwọ Ziyad ojú gbà mí ti fún ṣé ọ̀rẹ́ mo tiẹ̀ máa ń rò pé nínú àwọn tó gbàgbọ́ yìí nílùú Madina ni wọ́n náà wà ní ìtàn bá sọ pé kátọ́ka sáàfáà nílùú Madina mo rò pé ẹ kò jẹ́ kan bẹ́ẹ̀ mo sọ fún ọ pé mò ń lọ wọn sọ fún mi pé bóun ni mo ṣe fẹ́ lọ á máa ka Quran àwọn ọmọ wọn máa kọ àwọn obìnrin wọn máa kọ yóò wá máa lọ bẹ́ẹ̀ dídọ́ mi dàlù anabini adi tawrat wal injil fi aidi yahudi wa nasara ó rí pé tàwọ̀rẹ́ta àti injil ó wà lọ́wọ́ àwọn yahudi àti nasara la ya'maluna bi shay'in mimma fihima sórí làpá rẹ̀ náà sẹ̀mí wọn. dábàá pé àní alùsùnnàtì haqqan tàbí àbájọ ní sunna ad-da'watu ila kitabillahi wal amali bihi wal amalu bihi ẹ̀rìn in word and action ẹni tó pe àwọn èèyàn sí dáadáa ẹni tó jẹ́ pé òun náà ṣáájú ń bẹ ẹni tó ń kọ̀ bàjẹ́ fáwọn èèyàn ẹni tó náà ó gba yóò sọ̀ra rẹ̀ ń bẹ nínú tá a fún wa lè sọ́nà tó àlùjàmá òun nìyẹn ló fi jẹ́ pé ẹlọ́wọ́ gbogbo àwọn àfa àwọn apáta láyé wàláyé kò sí kankan nínú wọn tó jẹ́ pé ní tí wọ́n máa ń sọ máa takùn tí wọ́n máa ń ṣe. owó ṣègbìn báàzì ká má àwọn mọ̀tàkọ̀ dìmọ́ọ̀nì owó ṣègbìn báàzì rahimahullahu ta'ala wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú ìjọsìn wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú ṣe dáadáa wọ́n ròyìn pẹ̀lú ìmúdùn báyà súnà nítorí bá pèpè lọ síbẹ̀ ẹ̀rù wọn tó máa ṣe. ó ní fàníyàn ẹlẹ́ẹ̀kejì ní ta fún mọ́ àlù súnà ọ̀lùjàmá tafsiru umla'u bil afar táwọn bá fẹ́ tó alukur'an al súnà náà fi máa ń tó kur'an tàbí aqwalu sahaba ó ní ayé ìtumọ̀ eléyìí bí súnà tí. واتو قرآن بلو سنة وتفسير الصحابة انت صحابي باتو وناني موتو والتابعين اتو تابعون دف معلو سنة نيا دفع ترانيكا كما يا قرآن ثم قال الضحاك قال مجاهد قال مسروق قال عبد الله بن مسعود رضي الله عنه قال ابن عباس alùsùnà nìyẹn lórí dídájọ́ yìí kùránì tí wọ́n lórí àgbọ́yé àwọn sọ̀hábà torí pé àwọn sàábé ni àwọn ni wọ́n wà ń bẹ̀ nígbà tó máa bá ń sàrò kùránì kalẹ̀ àwọn làná ibi tuntun kùránì lójú wọn wọ́n ní Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní òun fọlọ́wọ́n bá búra kò sí nǹkan tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ nínú al-Qur'an àfikọ́lọ́ kó o mọ tó lọ́wọ́ tó torí ẹ̀ sọ̀kalẹ̀ àtẹn tó sọ̀kalẹ̀ lọ lórí àtẹn tó lọ́ngbà lérò pẹ̀lú ẹ̀ wọn wà lá alam ahadan alam mímì bi kitabillah kí tún wá sí yẹn nìkan mi tún wá nímọ̀ pé nìkan tún nímọ̀ alukur'an jù mí lọ tẹ̀blógún rọ fílà tó jẹ́ pé ibi tó wà nǹkan àbúlé débẹ̀ àfi kí n lọ bẹ̀. wàhálà abdullahi bin abbas radiyallahu anhu anabi sadu afu kẹlẹ́ ọmọ fàkẹ́ òfin dín wa'allimu tawil wọlọ́wọ́n bá abúlé ibùdó Abbas jẹ́ kó gbàgbọ́ yí ẹ̀sìn jẹ́ kó ní máa al-Qur'an al-Karim kó máa al-Qur'an ètò. so ní tẹ́tí máa lù súnà àlùjọ́mọ́ a oní pé ńlá ọ̀rọ̀ àwọn àtọ̀ lábùlẹ̀ ilmi òtẹ̀ nídìí kó pọ̀. Qur'an wọ́n understanding àwọn sàábí nípa tẹ̀síkẹ̀rù lórí ẹ̀ ètò àdéhùn tó bá jọ ìsìlẹ̀gbẹ̀. déyìn bá ti ṣe yẹn èèyàn padà sọnù bí àpèjúwe kan tí recently àpèjúwe táwọn sọfí máa ń lò wọn fi dà pé táwọn bá sọ pé àdékèrè bí a bí sọlátù fàátì àtàwọn jákujàku tá máa ń kà yẹn pé táwọn bá sọ pé ó lóore ju kí àkà kùránì lọ pé kò sí láì fi mẹ tàbí kẹ èèyàn gáàlì máa fẹ́ dékèrè kan tí ó lóore jù ú lọ ó dẹ̀ máa yà kùránì wa ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala subhanahu wa muhammad sallallahu alayhi wa sallam kò ó tún lò máa wàhíyà ìwà anabi máa ké ń ta àkà fún ọ nínú alukóhánù kẹrin wà á ké mi sọlá osùnmán kírun ọlọ́wà ní iná sọlá àtàtẹ́ni ha anil fàṣà ìwà ìmọ̀nká. irun ní ìmọ̀ ń kọ àyídá ìmọ̀ ń kọ bàjẹ́ wàlá dhikrullahi akbar wàlá dhikrullahi akbar wàlá dhikrullahi akbar nípa àpá ìrántí ọlọ́wọ́ bá ló tóbi jù sójú wa sọ pé ok nígbà tó ń lọ pé náà sọlá ta tẹ́ni ha ní ìfàṣà ìwà ìmọ̀ǹkà lónìí lẹ́bù àwọn lẹ́bù àwọn tó bá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn tẹ́ni ha ní ìfàṣà ìwà ìmọ̀ǹkà lẹ́bù ordinary muslims nìyẹn ṣùgbọ́n lẹ́bù ẹni tó bá ti wà sọ́là tó bá ti wọnú ọgbà lẹ́bù tiẹ̀ ní wàlá zikrullahi akbar wọ́n lọ dààmú lọ kírun lọ tẹkínní òun kàn jókòó ń tiẹ̀ sayidina muhammad al-fati ilima òun ti wàhálà zikunla wọ́n kàn wọ́n dára ẹ̀ lánàá torí ẹ̀ ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àwọn wọn kì í kírun bóòlù ẹ̀ fẹ́ṣẹ̀ ó ní wàhálà zikunlọ́hì fàáza abdullahi ibn abbas radiyallahu anhu abdullahi ibn abbas ni ó ń bì kan náà tàbí ọ̀hún ìwé kí ló fẹ́ sọ nípa àyà yìí nígbà tí tàbí yẹn fẹ́ dá lóhùn tàbí yẹn sọ pé ah nítorí ọba sùpánù àtàlà ń sọ ní pé àwọn àrántí ọlọ́run ọba tá a máa ń ṣe lórí ìrun ah ó mà tóbi o kí lábẹ́ ibùdó àbá sọ ó ní làkọ̀dẹ̀ qulta qawlan ajiba ọ̀rọ̀ tó sọ yìí ó yà yàn lẹ́nu o nígbà tí ibùdó àbá sọ pé mọ́ sọ̀rọ̀ ẹ̀ mọ́ o ọ̀rọ̀ tó sọ yìí ó gbẹnu tán wàlàdìkìrù lọ àpá ibùdó náà bá sọ sọ pé ìtọ́nà ọba gbà lérò pẹ̀lú ẹ̀ òní pé wàlàdìkìrù lọ. yàní ìnáyàtọ̀ lọ ibi kù bọ́nà ọba ṣe bó ṣe bó ṣe bó ṣe bó ṣe bó ṣe ń sàmójútó yín ó dùn tẹ̀yìn dá padà fún ọ. nígbà tó náà bá fi sọ àyàn pé qalilan ma tashkurun qalilan ma tashkurun ọlọ́ba tó ní kẹ́ kéwọn ẹ máa wọn kan ọlọ́ni inna salata tanha anil fahsha'i wal munkar irun ní ìmọ̀ ń kọ̀ bàjẹ́ fún yín ẹ jẹ́ ká tù pẹ̀lú àdìsá àbúrò ẹ̀rọ kan àbúrò ẹ̀rọ nàbí sallallahu alaihi wasallam sọ pé idha tawadda'a al-abdu muslim aw al-mu'min faghasala wajha àdìsí máa muslim ni pẹ́ẹ́n tó jẹ́ mùsùlùmí tó bá sàlù àlá tó bá fojú ẹ̀ anábì sallallahu sọ pé kharaja كل خطيئة نظرت بوجهه مع الماء أو مع آخر قطر الماء gbogbo àṣìṣe tó bá fojú rẹ̀ wù kó tó ṣàlùwàlá yẹn yóò jáde pẹ̀lú omi àlùwàlá tàbí kásìkò yóò jáde pẹ̀lú omi tó bá kán lẹ̀ káyìn nínú omi tẹ̀yàn fi fojú bẹ́ẹ̀ náà ni bá fọwọ́ bẹ́ẹ̀ náà tó bá fọ ẹsẹ̀ Ànábì ní hatta yakhruja naqiyan min adh-dhunub ونقيا من الذنوب tẹ́ni yóò fi jáde tí ó mọ̀ pátá níbi àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ṣẹ̀ wala dhikrullahi akbar. ó túmọ̀ sí pé bọ́lá ọba ṣe kàyín kún tó fẹ́ kẹ́ ẹ soríire tó fẹ́ kẹ́ ẹ là ó tóbi ju tẹ́yìn lè ọ̀fà gan fọ́lá ọba lọ. ìtumọ̀ ayà ni mọ́kìlẹ̀ ta ló jẹ́ ká mọ̀ Abdullahi ibn Abbas islam ò ṣe gbọ́ ibi tó ní sahaba ó dà pé bí last two weeks last time kò sọ́jọ́ tí fẹ́ dá sí. tàlífàn sheikh anajmi rahimahullah ó ní inú ẹlẹ́ẹ̀kẹta tẹ́fù máa lù sínú aljamaa yàtọ̀ fún pé wọ́n máa ń rí láì lórí quran wọ́n dẹ̀ máa ń rí wọ́n máa ń lo quran ẹ̀rì in action in word and action kì í sọ̀rọ̀ ẹnu nìkan káka máa lénu àbí káka máa dálẹ̀ gbọ̀rọ̀rọ̀ kí sí wa takò dáa nígbà tó ń bi àwọn aisha rọdẹ làánì à nípa àwọn anabi sọlá àlẹ sọlá kí ló sọ ó ní kólùkù olè kùrán ìwà anabi gan kùrán ni tó bá jẹ́ pé èèyàn bá yapa nísìnyí wọ́n ní sísítà kan gbé yẹn alhamdulilah wọ́n lè mọ sàlàfíà dẹ̀ ní sísítà yẹn bọ̀ wọ́n gbà fà lójú sísítà gbà fà lójú sísítà òsì ni àbí brọ́dà náà ní iwájú ẹlẹ́ àwa kí ló dé bá ó frustrate mi ní àbúrò. هو prostrate منين هذا ليس من السلفية كان النبي صلى الله عليه وسلم بيعمل تبارك أنا يا هو أو يعني ويصير أو ليس من خياري هو سنة أو يعني in action and in words gẹ́wà nàbà Muhammad sallallahu alaihi wasallam sallam ṣe rí bẹ́ẹ̀ náà reliance wọn máa ń pọ̀ lórí tafsir àwọn sàhábà lórí àjọyé wọn fún Qur'an ثالثاً لأنه كتا أهل أهل السنة أن دعوتهم إلى السنة الصحية المأثورة عن النبي صلى الله عليه وسلم يكتبوا ومن يكتبوا السنة تبسرين له لا تدع نبوة محمد صلى الله عليه وسلم الحمد لله حتى وطاع أهل السنة ومليل معه قالوا سنة كومبرومايز كان تبعت كان النبي صلى الله عليه وسلم رابعاً شيخ يليكني اعتقادهم أنها هي المبينة لكتاب الله والمفسرة له àwọn alùsùnà ní àkídà wọn ní gbàgbọ́ wọn ní àdìsọkàn wípé níta nǹkan ìsúná anábà muhammad sallallahu alayhi wa sallam inú ma ṣàlàyé alukur'an alkarim oní oṣù máa tú alukur'an alkarim tókùtà àbárí láyé lórí pírọ́blẹ́mù ìpadà ṣẹlẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún oní mahabbatu sunnati ẹ̀rọ àwọn alùsùnà ọmọ nífẹ̀ẹ́ súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa mahabbatu ahliha wa hamalatiha wọ́n sì máa ń nífẹ̀ẹ́ àwọn tó bá ń tẹ̀lé súnà àti àwọn àfa tí wọ́n dúró ti súnà. wọ́n ní kan nínú àwọn sálàfínà sọ́ọ̀lẹ̀ tí wọ́n bá ṣe mistake bóyá al-imam al-Awza'i ó ní idha balagaka an rajulin min ahli al-mashriq ahli as-sunnah. ورجل من أهل المغرب أهل السنة فادعوا الله لا وابعث إليه بالتسليم ما أقل أهل السنة والجماعة انتو بعد جورو كويني كان هم بيني إيست ملوني سناني ẹnì kan bẹ ní west oná ìdúró ti súnà kò compromise ó ní máa bẹ lọ́wọ́ bá fún kódà kó má mà tó bá rẹ tó ń lọ sọ́nà ọ̀dọ́ rẹ̀ máa ní máa sálámù sí i ó ní máa àkọ́lá alẹ́ súnà tó àlùjámáà alùsùn náà kùn láyé o àwọn àbúrò pé fàìdà kánà Awza'i tí Awza'i bá ń ṣe lé fil qarni fil qarni thani ní less than two hundred years lẹ́yìn ìgbà fún Ànábì sallallahu alayhi wa sallam fún bá less one hundred and sixty years lẹ́yìn kó Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tálà Awza'i bá ṣe lé àwọn àbẹ̀rẹ̀ pé wa kayfa law ra'a al-Awza'i zamanana táwọn sáyé bá rí lẹ́nu tó bá ń sọ ní less than one sixty years less than two hundred years lẹ́yìn dínà ìsàn náà sallallahu alaihi wasallam pé má àkọ́lá alùsùnà tó àjàmá alùsùnà àjàmá ti kéré jù. àwọn sọ pé bal alùsùnà tó àjàmá àti fi zamanina hadha àkọ́lá qalil bal aqallu min qalil. ètò tún kéré jù kí kéré jù ní sáyẹ́nsì átọ́mù àmì wọ́n sọ pé alùsùn náà ti ń bẹ láyé gan tó kéré dá tọ̀ lọ àkọlù kọlí ó ní ìdẹ́kun alùsùn náà àjàmá ìfẹ́ wà láàrin wọn wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ti sún náà yẹn torí ẹ̀ ló ń jẹ́ pé àwọn ẹlẹ́wọ̀n ní ah, ah, ẹ̀yìn àtàwọn afáàyàn ìsá ní choice wà á ti kọ́ọ̀dù ànáhùn bákan náà àwọn alùsùn náà wà jàmá wọn máa ń wà authoritative ìyẹn wà lára tí ẹ máa ń da àwọn ẹlòmíín láàmú nípa alùsùnà pé you are just too authoritative. pẹ̀lú wa àti kọ́ọ̀t èyí ò bá tí ì ní authority yẹn nínú ẹ̀mí ẹ̀ kì í dún súnà wa àti kọ́ọ̀t wọ́n máa ń ní àkídà wọ́n máa ń di sọ́kàn wọ́n máa ń hàn nínú ìṣesí wọn annahum humul ladhina yahfadhu Allahu bihimud din pé àwọn ọlọ́wọ́n ọba fi ń preserve ẹ̀sìn gbàtọ́ náà wà pé inna. نحن نزلنا الذكر وإنا لو حافظون ومن ذا كل عادين ولو بطني وهم صيص وآل سنة الفصول وقد زين الله سبحانه وتعالى قلوب آل السنة ونورع بحب علماء السنة فضلا منه تبا بمون السنة أن الله سبحانه وتعالى أتسلصه سيئة أوال السنة ó dẹ̀ ṣe ní ìmọ́lẹ̀ ó dẹ̀ ti tan ìmọ́lẹ̀ sínú ọkàn wọn ìmọ́lẹ̀ kiri kán máa nífẹ̀ẹ́ àwọn àfáà sunna fadlan minhu eléyìí àánú ni ọlá ni látọ̀dọ̀ ọlọ́run ọba gẹ́gbọ́n ọba subhanahu wa ta'ala sọ fún wa inú suratul suratul suratul hujurat tọ́lọ́ba sọ walakinna Allaha habbaba ilaykumul iman wa zayyanahu. في قلوبكم وقرح إليكم الكفر والفسوق والعصيان نعم ذلك فضل الله يؤتي من يشاء ló fi jẹ́ pé tẹ́lá fi hàn pé lágbájá ẹni bí dáa ni òun náà ni ẹ rí i pé àwọn àfáà tó bá jẹ́ àfáà lùsùn náà ni yóò máa ta kù wọn yóò máa mú wọn wálẹ̀ min alẹ́ mẹ́rin ti àlè gẹ́gẹ́ bíi ìkan náà salafuna salih wọ́n yẹ sọ Ayyub as-Sakhtiyani wọ́n ni min alamati ahli al-bid'ah al-waqi'atu fi ahli al-athar nínú tẹ́fù màkó ní bídà lẹ́yìn òun náà ni pé ẹ̀ ń tẹ́ mọ̀ lóní súnà yóò máa tàbùkù ẹ̀ yóò máa já wálẹ̀ yóò máa wú ẹni yẹn kéèyàn fẹ́ wú oní súnà nínú àkàrà oní bídà báwọn oní bídà ti máa ń ṣe látijọ́ nìyẹn mo sábà máa ń sọ̀rọ̀ yìí àwọn sàbáàbù kan wọ́n lọ bá abdullahi ibn umar radiyallahu anhu lẹ́yìn ìgbà tí abdullahi ibn abbas ní tó ti tó ti tó ti jẹ gọ́ọ̀nà wọ́n lọ sọ fún ibn umar wọ́n ní nuridu an nas'alaka àwa bẹ́ẹ̀ bí ìwọ wala nas'alu ada alladhi fatanati ad àfa àtàyè ti gbé lọ yẹn tiẹ̀ àbẹ́ bí àfa àti ayé ti gbé lọ tó ti kó sínú odò ayé ńtẹ tó ń gẹ́tì dayé àníbì yẹn ńtẹ. wọ́n ní abúlé bí wọ́n sọ pé ayé na lámùtò fìtínú odò nìyà tani nínú wa táyé òfin gbé lọ tala yóò fìtínà ṣé ẹni tó ń gbà lérò gangan kọ́ nìyẹn nítorí ẹni pé wọ́n fẹ́ tán bá ti wú abúlé bí Abbas wọ́n ti wó institution kan nínú Islam nìyẹn alikamadu la kò fẹ́ tó perfect bẹ́ẹ̀ tó bá ti dáwà tẹ̀lé bí pé kó máa já àwọn àfáàlù súnà bọ́ kalẹ̀ ẹni yẹn kódà kó máa kílèmù súnà òun náà ti ń ṣe àníyàn futures àwọn oníbí dáàni. torí pé nínú táwọn náà fi jọ táyé fún wọn níbí dáa nínú táwọn fi jọ Yahudi àti Nasara òun náà ní pé wọ́n máa ń ní ìkùnsínú wọ́n máa ń ní ẹ̀tanú wọ́n máa ń ní ìkórira nítorí wọn ti ń súnà. نعم ونكيل لأبي بكر ابن عياش أنا أبو بكر بن عياش رضي الله تعالى عنه ونوبي لرقي من السني قال لقيني ون قال الذي إذا ذكرت الأهواء لم يتعصب لشيء منها àwọn tó jẹ́ pé ẹntà rè ẹjọ́ ní òtẹlẹ yìí wọn ni alẹ́rì ìdàdókòrò ti àwa tẹ́ bá ń sọ oríṣiríṣi ìfẹ́ inú táwọn èèyàn kó sí tán bá ti ń sọ̀rọ̀ fẹ́nu tó ń kálukú kó sí lámìyàtà àsọ̀b lè ṣe ìmìnà kò ní sympathize pẹ̀lú kankan bẹ́ẹ̀ ẹnìkan ní ah, alhamdulilah sálàfíìlì mi náà bọ̀ mí ò rò pé àwọn afẹ́ pẹ̀lú àwọn jamaatu tabligh àwọn afẹ́ pẹ̀lú wọn then Rassan Albani yìí náà wọ́ sọ̀rọ̀ báyìí brother kan bẹ ní fẹ́ ṣé ní àwọn àbúzá èdè ẹjọ́ tèmi àti ustaz abdulgani ìjọba hafizahullah tá a pàdé ẹ̀ nífẹ̀ẹ́ brother yìí máa ń da yìí máa ń da social media láàmú mi yìí wà lọ ka òdi tíra àràdà dáa kíkà aṣáà lọ ọbẹ̀ náà kí ni brother yìí fẹ́ defend wà lọ́wọ́ fẹ́ defend jama'atu ikhwanul muslimin medical doctor ni ó dà bóyá kò ti di consultant ní ìsìn nífẹ̀ẹ́ láti student days ẹ̀ ó ṣe máa ń bẹ̀rẹ̀ pàtìpàtì káàkiri nìyẹn yóò máa da social media group tó belong sí tó ṣe kó kàn máa dáhùn fìtínà lẹ́ẹ̀dí kó máa fọ̀rọ̀ hálábí kó máa fi tako ti sẹ̀míìr kó máa fi sẹ̀míìr tako ìlálí pálapàla bẹ́ẹ̀. àwọn kan tó kàn mọ́ wá nìyẹn. àwọn discuss pẹ̀lú ẹ̀ ṣáà ṣe é. South African Juma àwọn jọ take ara wọn on some issues. Ṣáàlẹ̀ ọ wá dé point kan ara tèmi wàá gbà mo máa bí afa ah, ah, yìí astaghfirullah ní ìfẹ́ sọ àwọn kankan for the sake of modesty. Wọ́n ti ké kí ni kí ni manhaj ẹ̀gàn báyìí ní èyí tí mo kàn sọ wọn jẹ́ pé ó mọ̀ pé ní àkíyèsí àwọn òlàmọ́ fún yìí òun àkíyèsí àwọn òlàmọ́ fún tó níwọ̀n ni àbúrò bẹ́ẹ̀ ni who are you láti sọ fún wa pé ṣé pé nítorí òun sọ fún wa bí lisani lhal wọ́n lè sọ pé lisani lhal antaku min lisani lmaqal wọ́n ní action speak action speaks louder than words wọ́n ní tó ń sọ ni pé wọ́n sọ pé o disagree who are you to disagree pẹ̀lú àwọn aṣàyè lọ́rọ̀ ìfọ́nù mùsùlùmí pé ìwọ kátìrà asan albana o kàtán ni òkè nìkan mọ́kítàbà rẹ kò sí tíra tó kọ́ tó ní báwọn afáàfin sọ ẹ̀kọ́ ló ṣe rí pé ìgbà míì wọ́n máa ń ṣe tàwé ìlòrán rẹ̀ síbi tí ò lè sí lọ́dún bá tilẹ̀ tó dúró bẹ́yẹn ẹni yẹn ò tí ì rẹ́ ìfún súnmọ́ àtàlẹ́ náà sọ pé ìdàgbòkèrò àhùwá náà bá ń sọ̀rọ̀ nífẹ̀ẹ́ náà lábì àtà àsọ̀b lè ṣe ìmìnà onísàsọ̀bíyà onílì kankan onísìmpátáìsì pẹ̀lú kankan wọ́n ní wọ́n ka pàtó àwọn ọ̀làmọ́ pé jamaatu ìfọwọ́n mọ̀sùlùmí ọ̀dà ọ̀dà náà tó bá tẹ̀jẹ́ tó bá mi gan lónìí káma dìfẹ́ǹ pé eh, kò ń ṣe bí báà náà o èyí ṣe pé kíní o eh, kíní kan náà o alùsùn náà ní ṣe bá kò ní sympathize pẹ̀lú dọ̀làlà pẹ̀lú bídà bídà ọmọ bá tiẹ̀ lọ alùsùn náà ní odò sórí súnà títí ẹ̀ ó níbi kò sympathize. imam ahmad rahimahullah ta'ala ó ní la nazalu bi khairin ma dama fina man yunkir àníyé máa sẹ́kù lórí dáadáa lókùn ìgbà tá a bá ti ráwọn tán bold láti máa pe tí ò dá ní tí ò dá sọtàn bá bold láti pe tí ò dá ní tí ò dá ẹnìkan kò ní ṣètò àwọn sùkùn rẹ ẹnìkan bẹ níbàdàn wàyí tó yẹ pé láti bí ìwọ̀n bá bí àsìkò díẹ̀ sẹ́yìn nìsín fàtàwà kan náà màṣà ayé náà máa ń kà ní rédíò program wọ́n ń bi àwọn èèyàn ní ma ti ń gbọ́ kínní ẹ̀ níṣẹ́ máa bàbá tẹ̀ ń ka bàtà wọn yìí ẹ ti ka ti hajj ẹ ti ka ti mú ẹ ka ti jànáza níṣẹ́ máa bàbá yìí náà ní kẹ́ ẹ má ṣe jẹ́ tẹ̀ ṣe. efi náà ṣe lè tó bá níṣẹ́ fẹsẹ̀ tẹ̀ dà lọ́sọ́rìtì tẹ̀ ń ka fatuwa rẹ̀ táwọn ẹ̀bá dé bákan náà ṣẹ̀gbẹ̀ bá ṣẹ̀kọ̀fẹ̀ míì nínú ojú ilé kejìlá ìdíkẹ́ẹ̀dógún. ṣìnà from the same ọ̀rọ̀ yìí wọ́n from the same source. nínú gbogbo àwọn bàbá yìí ní sìn tí ẹ disregard eh, let's get this one. ní ìjẹ́dógún kò sí ṣe fẹ́lẹ́jẹ́ kankan wọ́n fà ìṣiṣẹ́ kàlàgbá ní seriously wọ́n fà ìṣiṣẹ́ kọ̀ọ̀bí àlùkálì nígbà tí problem odò bá ṣẹlẹ̀ sheikh Al-Albani gangan fún rẹ̀ gan wà pápọ̀ sheikh rọ̀bì ìgbé sheikh rọ̀bì o bó ṣe bó ṣe tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́rọ̀ àwọn ẹlẹ́gbẹ́ àwọn oníbídà sheikh Al-Albani kan advice pé sheikh rọ̀bì dé díẹ̀ ni wọ́n ní kó wọ́n ní kó wọ́n ní kó dákẹ́ tí ìbá tó rà sheikh rọ̀bì yẹn ìkọ̀ àníyà ìbóyá wàlọ́ọ̀ àlàm kọ́nà ò bá lórí wọn sábà bíi lẹ́ni tí ò bá máa sáwọn tó lé tààrà àwọn àdáadáa ó kàn máa bilẹ̀ lọ ní nígbà tó ṣe ìrọ̀bì jáde pé àní gbogbo ẹ̀kọ́ àníyàn ẹ̀sẹ̀ àní nọ́nsẹ̀nsì tó expose wọn fòfòbíyà ni ìhùwàníyà ni tó sọ mọ́ náà jẹ wọn tó bí kì í ṣe mọ́jẹ̀mú àwọn onímọ̀ onígbé máa kojú bọ́n tó ń lọ káàkiri láwùjọ onímọ̀ ní tó fẹ́ ṣe láwọn àfáà ni mò ń sọ ọ́ ní bá sọ àwọn onímọ̀ bí àwọn ṣe jìn báàzì ṣe fòfin ìmí rahimahullah ṣe kọlọ báyìí kò sí tó kà ń gbàgbé àwọn ọmọ ìyá wa chẹ́ńtì yàn tẹ́ bá wá sọ fún pé àwọn ọmọ wa ní chẹ́ńtì yàn àwọn ọmọ kìíní kan tẹ́ bá sọ ẹ̀wọ̀n ìwọ̀n bá tẹ́ bá sọ fún wọn wọn á gbé dàjọ́ yìí lé lórí. bọ́gá wọn ni wọ́n ṣe òfin lẹ́kùn wọn kọ́rin kí ló bẹ́ẹ̀ fi kó kọ́rẹ́ǹtì ṣe kí ni wàhálà rẹ̀ pẹ̀lú kó kọ́rẹ́ǹtì ní tó ń bẹ́ẹ̀ lẹ̀ lásàmẹ́ǹtì ṣùgbọ́n tó bá ti mọ̀ tó bá ti kà sọ́wọ́ ara ẹ̀ tó ti lé fiction tó ń ṣẹlẹ̀ wà ìdájọ́ ọlọ́wọ́n bá lélẹ̀ lórí ẹ̀. ní sẹ́kọ̀lá wọn sọ fáwọn ará Palestine kán mọ̀ wùlẹ̀ fa wàhálà kankan mọ́ ẹ̀jẹ̀ wọn ṣe é jira wọ́n gbẹnu ẹ̀ sọ́hùn. ok ẹnìkan sọ recently mo kà á ní mo kà á ní group kan ní social media pé wọ́n ní bóyá eh, mi ìmọ̀ mi ìmọ̀ mi ìmọ̀ media organization àbí gọ́gù ó dàgbé gọ́gù ti dìlítì Palestine lórí world map ẹnìkan wá rèézà lánàá pé ní ibi tí Palestine wà kìíní ló Israel wà wọ́n dìlítì Palestine ẹni wá ní káwọn mùsùlùmí boycott kan boycott gọ́gù àwọn ènìyàn sọ̀rọ̀ dára wọn láàrú kí ni kejì erékẹ́yẹ bẹ́ẹ̀ kẹ́ sọ ní ìsìn. ìmọ̀ ìdára yín láàbù. òkè ní sèyí dàbí ṣe kàlàbá ní sọ fún yín ẹsẹ̀ ìdíra kò bẹ kí ni wàhálà yẹ yín. ẹ̀yẹ́ òdìbò àti báwọn àwòlámọ̀ tó fẹ́ mọ́ ẹ jẹ ọkà àtọ́ ọkà àtọ́ bẹ ní. ìmọ̀ fẹ́ jagun ẹ máa jalọ. ẹlòmíhìm òní pé téèyàn fi mọ̀ pé sún nílò òun òní pé téèyàn kì í sympathize pẹ̀lú pẹ̀lú kínní lẹ́mi tó máa ń sọ mọ́ni àwọn boko haram tá di kínní gbogbo àwọn ẹlẹ́gbẹ́ sí gbogbo ọ̀nà ń kọ́ọ̀dù fún Islamic State. nígbà tí boko haram dé ó yẹ kẹ́ ẹ̀ lè join wọn gbogbo yín sì ní Islamic State ni abẹ́yìn ọmọ yọjọ́ tàbí Islamic State láì bí sí ni ẹ̀sùn adákẹ́kẹ́ àbáwọ̀ ilé ní ìsìn náà táwọn náà wá sọ́jà àbá táwọn sọ pé sultanu fi ń ṣe sultanu máa ṣé bí gbogbo iná ìtẹ̀sán ìgbé tó bá yẹ pé islamic state gbogbo àwọn májèmú yìí tẹ̀ kàkà lè ń jọ sí ó ti pé ṣé kò pé sára Baghdad ni àbí kò pé sára àbí kò pé sára Shekau àti Al-Barnawi ní ìsìn mo tẹ̀mú wọn tó ń fa yẹn náà lọ́wọ́ Al-Barnawi wọ́n ti declare Al-Barnawi láti headquarter Shekau ní ara ọ̀rọ̀ ló ń bẹ láyé ṣé mọ́nà àjò ni ṣé lànà torí ọlọ́run confusion. ok ó náà máa ti replace al-Baghdadi náà <laughs> ó di confusion. ẹni tó bá fẹ́ jẹ́ sún ní tó bá ti ń sọ̀rọ̀ pẹ̀lú ó ní sympathize pẹ̀lú wọn gbogbo wa máa dọ́gbọ́n kó máa ṣe kíni kan kó máa ṣe kíni kan nǹkan kan rárá. انصرنا يا شباب طيب سادسا الاعتدال ما بين الجفاء والجلو والإفراط والتفريط قلنا أهل السنة والجماعة وما هو نعمة وسي بين الجفاء لاني أي لاكاسي والجلو اتكوجالا والإفراط والتفريط أتي أسيجو أسيجو وكذلك جعلناكم أمة وسطا anabi wa muhammad sallallahu alaihi wa sallam ni iyyakum wal ghuluwa fi din anabi ni ẹ jìnnà sí àṣejù nínú ẹ̀sìn ìbára sunna wal jamaa àwọn ò ní ṣàṣejù wọn ò ní ṣàṣejù nínú àṣejù ló wà kí wọn sọ pé gbogbo mùsùlùmí tí o bá jihad lé ní kìsì mùsùlùmí òdodo gẹ́gẹ́ bí Osama bin Laden ẹbùn sí ń sọ tẹ wọ ayinahu wọ jihad òwòlẹyàwó òun àti jihad ẹdá ní tí mo fi sọ pé tẹ́lifígbà tí mo sọ wípé ó yẹ káwọn ẹlẹ́gbẹ́ yìí ó yẹ ká lọ sọ fún tìbú param wọn bá wà sínsẹ́ à. ìgbà tó sáwọn fúnra dín fa gbogbo wàhálà rẹ̀ tó ju ọmọ ẹlòmíì ò tó là ibi òsáwọn fúnra dín ní ṣe jẹ òwe sì jẹ àdìní ń jà àwọn ọmọ ẹ̀yìn mo fẹ́ jẹ̀yà nínú Ìlọrin lórí ọ̀rọ̀ Osama lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ spicers àwọn èèyàn wọn yìí ó fìtínà làwọn boys yìí ẹgbẹ́ ìgbà yẹn bẹ́ẹ̀ ni àìmọ̀ iye brothers tó bímọ tó sọmọ ẹ̀ ní sàmà kì í ṣe torí Usama bunu Zaid ibu rasulu inna lillahi wa inna ilaihi raji'un ṣé rọ nìyẹn Usama náà ẹ tó bá sọmọ ní Usama láti year two thousand wá sọmọ òkè báyìí two thousand and one wá sọmọ òkè báyìí. Usama bin Laden ni ọ̀pọ̀lọpọ̀ wọn rò kìí ṣe Usama bin Zayd hibbu rasulillahi sallallahu alayhi wa sallam ibnu hibbi rasul anabi nífẹ̀ẹ́ bàbá bàbá kú anabi transfer tẹ̀rẹ̀ completely sórí ọmọ gbogbo àwọn sàbí máa ń fi òpè tí nǹkan kan bá wà tó di court téèyàn ò lè gbà lọ́dọ̀ anabi muhammad tẹ́ bá jẹ Usama sí lórí lọ́mọdékúndà tí anabi kú sallallahu alayhi wa sallam abubakar siddiq radiyallahu anhu ó tún fi usama yẹ ẹdógún àwọn sábà gba usama yìí kéré abubakar sọ ma pé anabi ò ní nífẹ̀ẹ́ nǹkan kan àfi kí nínú nífẹ̀ẹ́ nǹkan yẹn anabi nífẹ̀ẹ́ ni ṣùgbọ́n tí inú làdín ni ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ usama bin ladin ẹ̀rọ ẹ̀rọ gbọ́rọ̀ wọn tó ń sọ usama bin ladin wọ́n ń kírẹ́dìtì ẹ̀ wọ́n ń sọ ń tẹ̀sí ẹ̀ wọ́n dọ́gbọ́n sọ lórí rédíò so fìtínà ní nǹkan yẹn bẹ́ẹ̀ ní ìjọba tí wọ́n sọ pé gbogbo wa nàfẹ́ ọ̀làhàn kálukú dàjà àdínẹ́sìn wàláyé mẹ́yìn àwọn bá a sọnù nígbà tá a wà ń sùkúl asfabaka sọ̀rọ̀ ya two thousand and two ní ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó tán sọnù ẹ̀mọ́ yìí àwọn tán lọ káàlì rí mẹ́mẹ́ta ولم يجزو ولم يحدث به نفسه مات ميتة جاهلية مو حديث كمان كمروني ẹn tó bá kú tí ò jagun abẹ́ẹ̀ká blaki màbáyọ̀ mi dá ẹlẹ́fẹ́ sọ ni dáwọ́ akẹ́dẹ́mì ọ̀pọ̀lọpọ̀ brothers ní òní máa ṣẹ́gà blaki màbáyọ̀ mi subhanallah àwọn èèyàn ti lọ. wàláì ọlọ́run ló la nàìjíríà yìí o ọlọ́run ló la nàìjíríà yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní hikma fún gbogbo nǹkan tí máa ń ṣe. ọlọ́run àwọn sàn kí arákùnrin yẹn lílọ rẹ̀ náà fi ìka ìrẹ̀ torí pé ìkànnù àwọn tá a lè fi ń dájú mi jókòó ìgbà tí mo sọ pé lílọ rẹ̀ pé kí ìka ìdáadáa wà bẹ́ẹ̀ wọ́n mi wọ́n mọ̀ tún wọ́n mọ̀ tún mẹ́ rọ́símà yẹn bá pẹ́ díẹ̀ sí ó kápẹ́bù àti ṣe dàwọn ọmọ iṣẹ́ làwọn ṣèkáwó níbo làwọn ṣèkáwó lè bẹ̀rẹ̀ nígbà àwọn eléyìí wọ́n àsọ̀tọ̀ rẹ̀ ṣé mi ò mú mọ́ báyìí ni mo mọ́ sára ẹ̀wù àdánwò yẹn nísìnyí kan sọ pé jihad ẹni tó bá ti gba jihad no jihad no jihad inshallah jihad inshallah bí ebi abi last ṣe last year ni abi this year náà ni mo bá yà máa rántí òjò ń ràn bẹ́ẹ̀ nínú bí tí mo ka kankan nínú tíra sheikh alhalabi nípa àwọn khawarij mo ní brother kan pè mí tí mo bá ṣe yé àyè mi lórí fóònù ẹ máa tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀la ìbáyà bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ àwọn icc later ma read taawu ọmọ sukuu ni mo bẹ́ẹ̀ rẹ orí rẹ dàrú kí ló ka kẹ́nìkẹ́nì kan so credit ẹ̀ tán mo tún tún pè é ó take me up wọ́n farabalẹ̀ mo kọ́kọ́ kí fún yànnà yànnà ó farabalẹ̀ ó fẹ́ lọ kẹ́nìkẹ́nì kan wà lẹ́kọ̀ọ́ pé a month lẹ́yìn yẹn ó ní pọ́fẹ́sọ̀ abdulhafiz ọ̀làdùnsùn ní ui ló kọ síta pé kan nínú àwọn ìkan nínú àwọn ọmọ àwọn elders ni mo which of the which of the societies ìkan nínú àwọn ọmọ ó dẹ̀ fi iléèwé lẹ̀ ó dẹ̀ fi join isis àbá isis ni ọlọ́jọ́ ní dawlat islam fi sham dawlat islam iraq wa sham àbí nǹkan Daesh ألف دولة إسلامية دولة إسلامية في الشام والعراق العراق والشام dodoro yẹn wà lẹ kí ló fà àtàásù kéèyàn dáta fún ìranù wàlùjáfà alùsùnà àwọn onígbòlówó nìyẹn wàlùjáfà jàfà ni pé káwọn kan sọ pé àhà mọtò rẹ nìkan tó náà kọ ẹnìkan kọ rádàdà pẹ̀lú social media náà àwọn òrùka wọn promote dáwà ni ó ní adolf hitler ìyàn tó pa ní was he a muslim no kìnnì kan ìyàn tó pa ní was he a muslim no kìnnì kan ìyàn tó pa ní was he muslim no wọn á ní ìtàwọn tá máa ń sọ pé jihad meanwhile jihad means ni struggle struggle against evil struggle against corruption struggle against kìnnì kan oppression jihad gbọ́dọ̀ tẹ ní adáwọ aljafa aljihad jihad jihad bẹ bimana alikitaa pé ká jà tàbá àwọn akọ́bẹ̀rẹ̀ ogun gbogbo táwọn ẹbí sọ́lá àsálà ń gájà gẹ defensive war níta ló sọ fún ọ bẹ́ẹ̀ àìmọye offensive ṣùgbọ́n bá lóṣù náà ń sọ ni wípé jihad wa máa ṣòro pẹ̀lú àwọn ọmọ jẹun anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni alimami junna yuqatalu wara'a ìmáàmù ní ọlọ́ọ̀bá máa ń lo ìmáàmù gẹ́gẹ́ bí gàgá nítorí pẹ̀lú gàgá ni pé tí ìmáàmù bá ti wà yìí dé bí àdánwò fún bá ó máa mùsùlùmí anábàáni yóò kọ́ ọ́ ta lè parọ́ àwọ̀ lẹ́yìn ìmáàmù láti máa ń jà lẹ́yìn ìmáàmù láti máa ń jà ó túmọ̀ sí pé láàbùdá min ìmáàmù qabla al-jihad rí ìmáàmù. أطول إذا جهاد أو من هو الإمام يوتو تيكو الله سنو بومي أنا السلطان أقرأ بإذا جهاد الدراسة يقول لا سلطاننا هنا لم يعلن الجهاد لم يعلن الجهاد سلطاننا يدرأ شيء لا الجهاد أنا لك الإمام الجنة إمام هنا الجنة يقاتل وراه تضع فايت ولا تسلين ẹ fight pẹ̀lú instruction rẹ ni nígbà tí ibùdó tèmi àfẹ́ jàjà á di tẹ ibùdó tèmi àṣekínni ó kọ help ti olórí ó jẹ́ kó rírí zin nǹkan yẹn kan tó jàjà á dàwọn tàtà gbogbo nǹkan yẹn sọlàfọdé àlàyé bí tẹ́ máa rí fáàsì òun gangan fúnra ẹ̀ gangan ní khalifa ni nítorí yẹn owó ọ̀fẹ́ àwọn èèyàn tẹ̀lé ẹbí àwọn mùsùlùmí láti jẹ́ harba àwọn sọ̀lbìyìn gbogbo yẹn lè ka àkíkọ rẹ̀ ẹ̀ mọ̀ wá chẹ́ǹjì ẹ̀. àwọn kan àṣejù àwọn kan àṣetò a lè súnà establish pé jihad ń bẹ nàbìnrin omi ọ̀tún àná kan tilẹ̀ náà sá àtàyà ṣàdùn aláìláha ìlàlá. كما أركان الإسلام عن فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله تعالى جهاد بين يقرضا كداسنا سودان وني ما جمو إن ما جمو nínú mọ́jẹ̀mú ìgbé báyìí sọ òun ni ìmáàmù. ẹni tó náà tó wá fẹ́ lọ sọ pé ọmọ ọ̀yá wa ní kíní kan ọmọ ọ̀yá wa ní chechnya ọmọ ọ̀yá ní Palestine ọmọ ọ̀yá ní zan lọ. wọ́n sọ wọn pé al-jihad lam yata'ayyan alayhi jihad ní jihad sọ̀rọ̀ yẹn fún wa individual. hadith abdullahi ibn amr ibn al-as kan nínú adabul mufrad wọn lára kan kaba nabi muhammad sallallahu alaihi wa sallam ya rasulallah wọn ni wa anabi sallallahu alaihi wa sallam mo fẹ́ jà jihad wa taraktu abawayya yẹn nígbà tí mo fẹ́ jáde ńlẹ̀ báàmì àti màmí orí ẹ̀fọ́ wọn wà tí mo jáde ńlẹ̀ kí lànà bí sọ fún ànábi ní ẹrìjẹ ilayhim padà sọ́dọ̀ fa adhikima kama afkaytahum lọ mú rẹ́rìn lọ jókòó tì wọ́n kó mú rẹ́rìn gẹ́gẹ́ bó ṣe mọ́ sunkún broda tó wá wà fún délé yunifásitì ó lóun lọ sí Afghanistan àbíbò tí màá rẹ bá gbọ́ ṣé yóò sunkún ni àbí yóò rẹ́rìn ibi tí sàlàfíà wà nílẹ̀. arábì kan béèrè lọ́wọ́ rẹ̀ àbí so imagine that ti sàlàfí wa balance tiẹ̀ ń tẹ̀ pé one nǹkan méjì ń ṣe ọ́ báyọ̀ number one your parents are not in support ìyẹn dẹ̀ tó lẹ́sẹ̀ fún ẹ number two no imam has chosen you àbí ẹlẹ́kẹ̀ta gan tó wà number three you are not fighting under any imam, under the supervision of any imam. Mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀bọ̀ a ni. But today, somebody bá ríra wọn, tẹ́ bá rẹ̀ tó kú nígbà gbogbo wàhálà wọn ní Afghanistan yẹn lọ́pọ̀lọpọ̀ gbà tán bá rẹ̀ tó kú báyìí láti tẹ́kíyàn ló tẹ̀ burú jù. Ẹ̀rì ṣẹ̀híd ni wọ́n á dẹ̀ mọ́ wọn ni ṣẹ̀híd asehid kìíní kan wọ́n lè mọ́ straight mísọ̀ náà dẹ̀ ti kó kìíní náà ti kó virus yẹn gbogbo àwọn náà bá wàhálà jùlọ Abdul Nasir lọ ó fọ́ dùnú olórí dànù tí wọ́n bá ti kú báyìí asehid ni wọ́n lè mọ́ straight nínú right of sun pàlàpàlà yẹn náà ó sùn gbilẹ̀ láyé tontu bẹ́ẹ̀ náà o Wikipedia sọ pé gbogbo àwọn tá a sọ yẹn náà o sunni word náà ni wọ́n bí lọ́ngì sí o wọn sàbẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀dé anáwó láyà wúlò náà fi àhàdì mi àyèmátìhìm hátà yàtẹ́kìlò fi ilẹ̀ ìsìnà wọn kì í kọjá àlà nípa kankan nínú àwọn àfa wọn àwọn alùsùnà wọn kì í kọjá àlà wọn kì í rèzì kan nínú àwọn onímọ̀ wọn kọjá àlà hátà yàtẹ́kìlò fi ilẹ̀ ìsìnà tí wọ́n fi gbà pé ó lè ṣe mistake bí sufi bíi tẹ̀blíg àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn tán àtàwọn èkó àníyà yìí náà ti rẹ pé àwọn náà ń dọwọ́ ẹ jẹ́ any of them ní nàìjíríà yìí tó tiẹ̀ bìlíìfù pé circumstance nàìjíríà rí kwaya kẹgbẹ́ wà kásìkò for the sake of argument I agree ẹ jẹ́ any of their leaders ó jáde kó kàn wá ṣàlàyé fún wa ǹjẹ́ Hasan al-Banna ìdótakò àkídà láwọn ààyè kan àbí òtakà àkídà ǹjẹ́ Sayyid Kutubu ní ìjó ní àwọn àṣìṣe àbí ò láwọn àṣìṣe ẹ ní kẹlẹ bí ó ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí olórí ẹlẹgbẹ́ olórí tàdánù mọ́sálẹ́ wá ṣàlàyé fún Hasan al-Banna namudhajan wọ́n sọ pé akhtau al àkọ́ hasan al-banna al-aqadiyya ó wá sọ̀rọ̀ ìbáwẹ́ àwọn mistake tó takò àkídà hasan al-banna ṣe torí pé kò sọ́nà pé àwọn èèyàn ń lo ìwé hasan al-banna káàkiri gbogbo àgbáyé torí pé lọ́dọ̀ tiwọn àwọn tán bá ti ẹ̀dá pé directly àwọn àfa àwọn ní isma wọ́n bìlì pé wọ́n ní cover ni wọ́n fi cover àwọn sùnmọ́ àlùsùn náà kí ló bá sheikh lè bá azara fún ọlọ́ ọ̀tàlá sí tíra ní fẹ́ tó bí sixty pages wọ́n fi sọ àwọn àlà àfọwọ́l àkàdéyà fi fathil bari ibn hajar al-asqalani wọn ò lé tẹ̀sán àmọ́ pé nájà rẹ̀ náà ò kọ́lọ́ gbogbo wọn ṣe lè nasihatun lillah. ولكتابه ولرسوله ولأئمة المسلمين وأمتهم أمتهم gẹ́gẹ́ bí àbá lọ sórí àwọn ọ̀nàwá àti jẹ́ sàlàfíà ẹni tó bá jálẹ̀ ìmọ̀ kúrò kúrò ń jà ní. níjẹta àwọn mọ̀sáìlì míì tá a ti kàkàkàkà ọmọ kan wọkọ̀ náà tún mọ̀ṣọ́ àwọ̀ bẹ́ẹ̀ ẹnìkan wá kó àfáàrù ó mú ọ̀rọ̀ ó wá mú ọ̀rọ̀ wa lórí jawazu dukhul al-haid al-masjid mo tún wá sọ gbogbo àwọn mashayikh wa ní Saudiya Sheikh bin Baz Sheikh Faymin àwọn bàbá bàbá ńlá ńlá yẹn àwọn àńlájìnà tó dáìmọ̀ yóò bẹ̀rẹ̀ sọ́mọ ọ̀rọ̀ wọn wa lẹ́pọ̀ náà tún mí <laughs> nígbà tí wọ́n fẹ́ dá àwọn ọ̀rọ̀ yẹn padà six pages làwọn eléyìí kọ àwọn eléyìí kọ sixty one pages. wọ́n kọ sixty one pages kí ló ṣẹlẹ̀. àwọn ìwé six pages àwọn ilé ìkọ́ sixty one pages àbá nígbà àwọn kàdé mi kàn ẹ gbọ́ nǹkan mi wà lẹ́ nǹkan mi wà lẹ́ o torí pé nǹkan dẹ̀ ní nísìnyí gbogbo àwọn tó yẹ pé for and against yìí o gbogbo wọn náà mọ̀ ṣáyé ìwà ni o ṣùgbọ́n kí làwọn kì í ṣe pẹ̀lú wọn àìlè wọn àìgbé ọjà àlà lọ́jọ́ pé nífẹ̀ẹ́ máa rí ẹlòmíì lómi lọ́jọ́ tó lọ́bọ̀lẹ̀ ẹ̀lmí the only thing tẹ́kọ̀ lè máa ṣe òní pé ká máa ṣe dìfà wọ́n máa dìfẹ́yìn nígbà aṣẹ́kọ̀ọ́ fẹ̀mí sọ pé kò sùn tó burú níbi ọ̀rọ̀ píkṣọ̀ wọ́n wá bí wọ́n lè fẹ́ sí tó bá jẹ́ ti díkọ́ wọ́n pé a fi ń ṣe ìrántí ńkọ́ tó ń jẹ́ bí remembrance wọ́n ní kò dáa wọ́n ti wáyé pé èèyàn fẹ́ fi ṣe kíní kan kò dáa gbogbo possibilities wọ́n cancel ẹ̀ tó ń tí wọ́n sọ pé ó wà bàbá àkùdàn fìlà asẹ̀l àwọn tó lábọ̀lẹ̀ ẹ̀yìn wà màṣáyé àwọn náà gbà wọ́n ní ara fìlà asẹ̀l kò kéé ṣe bàbá kò dáa nínú téèyàn fi máa ń mọ àwọn alùsùn jamaa ni so ló jẹ́ pé wọn kì í ṣe tààsó pẹ̀lú àfa kankan tó ń fòrò pé kò lè pọ́ọ̀lù gẹ́gẹ́ bí àwọn ṣíyá àwọn ṣíà ni àwọn sàábé ṣíà fọ́ wọn mọ́lẹ̀ àwọn àyínú àwọn tó wò táwọn sàábé kódà wọ́n gbé wọn pàtàkì jànábì gan lọ àbí sùpìlẹ̀ tiẹ̀ fẹ́ sọ́n tiẹ̀ ó wà lọ́wọ́ àwọn sùpì wọ́n sọ pé man qala li shaykhihi lima la yuflihu abada táàpá rẹ bá ṣe nǹkan tó bá kú rẹ pé wáì kò lè jèrè láéláé mọ́ tí ẹ bá fẹ́ jẹ́ sùpì yóò gbà yẹn mọ́ ni. إن اهتدى الشيخ اهتديت وإن ضل tí sèkù bá mànà ìwọ náà mànà tó bá fi sọnù ẹjọ́ sọnù lọnà àwọn ìbéèrè àwọn ìbéèrè ìkànnà àwọn step moms ní ìgbà tí dáàdì wọn kú musawa máa ń sọ̀rọ̀ abúláyé olódo nígbàdàn ẹni tó bá ti ẹni tó bá ti abúláyé olódo olódo abúláyé olódo muslim wọ́n á ń sọ̀rọ̀ níbi òkú sẹ́gun mi yẹn wọ́n á nìkan náà àwọn ẹni ọlọ́run lọ́jọ́ kan gbé èyí bí àwọn ẹni ọlọ́run kí ló bá ti àfi ṣe fi hàn ṣe kí ló bẹ́ẹ̀ ṣe step one mi step step one mi bàbá wọn wọn níyàwó mẹ́tàlá tó tó ṣé kò sí nínú ìbàdàn yìí. àwọn kan mọ̀ sọ pé ẹ̀fọn tí wọ́n ti ní àtàwọn ọ̀rùba ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ẹ̀ jẹ́ ìbá ti jẹ́ ṣé ewu tó bá ti wà ń pọ̀ bàbá yìí ìyẹn gbèrò dé tí wọ́n ṣe o tí ẹ bá ń béèrè ó fẹ́ ká àbùkù ní ẹ o wọ́n á sọ pé ṣé wọ́n á ń lọ nínú odò wọ́n ṣe ń lọ wọ́n débi ìlú tán fẹ́ lọ kò sọ́kọ̀ ojú omi má ṣé o bá dá wọ́n fẹ́ lọ níta fẹ́ ṣe bẹ̀ wọ́n ní bùkátà tó fẹ́ gbọ́n lòdì kejì ṣé o bá bọ́ ọmọ omi ṣẹ́kù wa ń sọ fún ọmọ pé èmi ò máa fa yá Allah wọ́n máa fa yá ṣẹ́kù wọ́n lọ ṣẹ́kù fa yá Allah yá Allah Allah ọmọ kí ó sì ń fa yá ṣẹ́kù yá ṣẹ́kù nígbà tí wọ́n dá rẹ̀ ní ọmọ tó bá wù pé ẹ̀dá ẹ̀wà ọlọ́run tí ṣé òun gan pè rẹ̀ ló bá fàyà lọ́mọ tí ó nà bá fàyà aláwọ̀ padà. ó rà àwọn bídẹ́ àti ìdálẹ́ o. àdánwò ẹ ẹ benefit yẹn nítorí jẹ́ kí n máa ká lọ́sọ̀ benefit yẹn lákàtà nínú tọ́lá bàbá hari rahimahullah ta'ala wọ́n ní bọ́mọ kí wọ́n ṣe ń fa yá aláwọ̀ kan àbá ẹ̀ bẹ́ẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí máa tẹ̀rì àpò òwú lẹ́yìn o ọlọ́dọ̀ apá mi ẹ ṣàánú mi ẹ foríjì mi ẹ ṣàánú mi ẹ foríjì mi. wọ́n ní àfa wa wò lẹ́yìn pé ebi aláwọ̀ ló ń pè máa fà láà ó wá ẹsẹ̀ tún wọ́n ń pè yá ṣé ó ẹsẹ̀ ká sọ àfa mọ̀ padà ẹsẹ̀ wa bọ́ sọ́tò dùn òun establish pé wọn kì í bi àwọn ẹni ọlọ́run. nígbà tó ṣe òun ló pé wọn fẹ́ máa fọ́ọ̀tì pé bàbá tí wọ́n ń jọ̀sán náà ọmọ tó kò ti kọ́va gbogbo ẹ̀ àní wọ́n máa ti pẹ̀ lẹ́ni ọlọ́run. wọ́n yé bí irú àwọn ọ̀pọ̀ mọ́yọ̀ táwọn kan náà fẹ́ dàbọ̀ náà ẹ̀sìn nìyẹn àdìtẹ̀ bí tó ti ẹ̀dà pé ọlọ́run ní gáìdà ẹ̀dá sí ìdáyà ń sọ̀kalẹ̀ fún ẹ̀dá sí ìdáyà pé ọlọ́run ló máa ń gáìdì àwọn ẹ̀dá sí àwọn táyì ṣe dá sí nǹkan ọ̀tá ní gáìdì àwa ṣèyítọ́nà àbí. so eléyìí alùsùn náà jàmá wọ́n ní wọ́n yí kọjá àlà nípa àwọn àfa àwọn wọ́n ní ibnu taymiya rahmanulahu ta'ala ibnu al-qayyim sọ pé sheikhul islam habibuna. Ibn Taymiyyah yìí Ibn al-Qayyim máa ń sọ pé ah, a àmà nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ àfáwà àgbàmánì wọn ni wal-haqqu ahabbu ilayna minhu ṣùgbọ́n òdodo a nífẹ̀ẹ́ òdodo Shaykh al-Islam Ibn Taymiyyah lọ. so ntẹ́kùn al-Sunnah wal-Jama'ah ni àwọn òlẹ́nì kankan wọ́n máa ń gbé kárí nítorí pé al-muwalat wal-mu'adat inda ahli sunnah asalafiyin lillahi ta'ala ìṣọ̀rẹ́ ìṣọ̀tá lọ́dọ̀ sàlàfíà lórí tọlọ́run wa àwọn máa ń sọ̀rẹ́ yẹn níwọ̀n bá bó bá ṣe sọ̀rẹ́ Ọlọ́run bá tà níbi wọn wọn máa ń sọ̀tá èèyàn níwọ̀n bá bó bá ṣe sọ̀tá Ọlọ́run bá tà níbi. ẹni bí tẹ́lẹ̀ àwọn ọ̀sẹ̀ ó alamu náà ṣe bẹ̀lẹ̀ hàk wà á alamu náà ṣe wà arhamu nnaasi bil khalq tàbí sàlàfíà alùsùnà àwọn ni wọ́n dá òdodo jùlọ ni wọ́n dá àmì jùlọ àwọn náà náà sì láàánú àmì jùlọ àwọn náà dá òdodo mọ̀ jùlọ àwọn náà náà sì láàánú àmì jùlọ. sàmínà oní ẹlẹ́ẹ̀kẹjọ anáwó eléyìí náà lágbára o yóò gbégbó náà alàlùbídà wọ́n máa ń hìtà wọn bídà gan wọ́n yẹ ká àbàdúnà lillahi bi mujahadatihim nínú tí wọ́n sì fi máa ń sin lọ́wọ́ nígbà tí wọ́n yan náà fílà tí wọ́n ti láwà Qur'an lọ́dọ̀ wọn náà bí bẹ́ẹ̀ náà nìkan máa gbógun ti àwọn bídà wa bayani halihim àti kí wọ́n máa ṣàlàyé àwọn ìṣesí wọn wa bida'ihim àtàwọn bídà àti àkóso hatta yahdaru an-nas wa yahdaruhum táwọn èèyàn ó fi sọ́ra fún àwọn nǹkan táwọn èèyàn kó sí yìí tí wọ́n sì sọ́ra fún àwọn oníbídà yìí ẹgbọ́n tí Abdullahi ibn Abbas radiyallahu anhu ẹ̀dùn tó sọ ni wọ́n ló ní wọn ló ní laysa ala wajhil ardi ahadun ahabba ila shaytan halaka minni ó ní kò sí ẹnìkankan lórí ilẹ̀ tó yẹ pé èṣù fẹ́ tó parẹ́ tó ju èmi lọ. Ibn Abbas sọ pé ó ní yuhdathu al-bid'a fil-mashriqi wal-maghribi wa yahmilu ar ìlẹ́yìn fẹ́yìntà ń tàhàtì ìlẹ́yìn fẹ́mà àti àbí sunna oníbídìí àtúbá dálẹ̀ ní east ti west ẹlòmíì wa máa rù yẹ bọ̀ wá sọ́dọ̀ tèmi tó bá ti dọ́dọ̀ mi báyìí màá kàn fi sunna wó bídìí àyà ẹgbẹ́ àwọn oníbídìí wọ́n ti wú ẹrù àjàgà wọ́n ti gbájàgà séjìká wọn wọ́n ti oríṣiríṣi ẹrù tó bá ti débi sunna báyìí ẹ̀kẹ́ kanṣu dúdú ẹ̀yìn sábẹ̀ bí ẹni sẹ́ni ọ̀sọ̀ pé ah ọlọ́run ọlá wípé ó ti pé forty years lẹ́nìí ó yẹ pé dára tó kà mọ́ lè mi kò dé lọ́ndẹ̀ lójúmọ́ ó lọ́ mọ́sá àgbàdúrà mi táàbù sọ́nà sábà rẹ̀ inú náà o bí wọ́n ní wàláhì ẹ̀ ládẹ́ yọ kan tẹ́ gbà lọ́dọ̀ ọ̀nà lórí kìnìún forty years sẹ́yìn wọ́n wà láàrin. tàbí ẹni tó ti gbé ìjọsìn tó gbé ẹni tó ti gbé ìgbéwò aláàláyé tó sọ ń gbé ẹkẹlẹ kàtó ni lọ́kọ̀ọ́ tàṣíyàn oníbẹ̀ alùsùn àjàmá ìnáyàtúhùn bẹ̀lẹ̀ àkọ́ àyè ìnáyàtúhùn bẹ̀lẹ̀ àkọ́ àyè tẹ́lá máa pè é yẹn òun sún náà ni ìnáyàtúhùn bẹ̀lẹ̀ àkídà bí ẹni pípọ̀ stọ́pìkì mi láyé ju ọ̀rọ̀ àkídà lọ ni pé àwọn alùsùn náà wọ́n máa lábùlé kan àkídà bẹ̀rẹ̀ wọ́n lákòólé kìrìkìrìdà púpọ̀. wàtàkìdìmùhùn láha alàlùfàdọ́ ẹ̀rí àwọn dẹ̀ máa ń gbé ọlá fún àkídà ọ̀rọ̀ àkídà àkídà àkídà àkídà nǹkan báyìí ní ìgbàgbọ́ nǹkan báyìí ní kìí ṣe ìgbàgbọ́ nǹkan báyìí ní manhaj nǹkan báyìí ní kìí ṣe manhaj wọ́n ní wàtàkìdìmùhùn láha wọ́n dẹ̀ máa ń tì í síwájú alàlùfàdọ́ ẹ̀rí ju àwọn tó jẹ́ fàdọ́ ẹ̀rí lọ ọlá tó ń bẹ fún kí wọn máa ṣe wítúrù ọlá tó ń bẹ fún kí wọn máa ṣe kíní kan ọdún ló sọdá pọ ọdún ló jihad ọdún ló kíní kan wọn ti ọ̀rọ̀ akídà alákídà tó àwọlẹ ní lọkàrà yà á kí ló fà á anabi wa muhammad sallallahu alaihi wa sallam nígbà tó dé muhammed bin jabal lọ sí yamani ló sọ fún un ní iná kata àti qawman ala kitabin faltakun awwala ma tad'uhum ilay shahadatu nǹkan àkọ́kọ́ tí a fi máa bẹ̀rẹ̀ dáwà náà làkàdà lọ́jọ́ tẹ bá lọ wọ ọ̀nà wa tó jẹ́ ti alùsùnà àjàmáà tí wọ́n bá ń ṣe dùrúùsù mẹ́wàá tí wọ́n bá ń ṣe dùrúùsù mẹ́wàá méje àgbájọ ó bẹ̀rẹ̀ tó lórí àkídà níbẹ̀ méje mẹ́jọ ọjọ́ fọ́ọ̀sì lèmi àti àbúsùmáyà ah, wọ́n ní àwọn ará yóò fi yẹn bárò kọ́lọ́ fún mi àwọn brothers yẹn wọ́n ní àwọn tíra yẹn àwọn ojoojúmọ́ làwọn ṣàmì ń kàákàákàá yin ka usulu sita ka usulu talata ka barbahari ka usulu sunna ka sharu sunna àwọn táwọn máa kà ní àkídà yẹn àkídà tó tawhid ní tẹ́lẹ̀ mọ̀lẹ́ táwọn máa kà ní ẹ ló ń jẹ́ ẹ sọ fún fún wa náà mashayikh salafiyya tí ó kọ ọ̀rọ̀ lórí àkídà inú kéèfì ustaz ẹ̀ máa sọ̀rọ̀ wọ́n fi kí wa ọ̀rọ̀ akíndá yìí kì í yé mi ná wọ́n lẹ́nu kì í yé mi ná akíndá lọ́kọ̀ lẹ́tọ́ pé nísìnyí tí o bá ṣe àkíndá tó yanjú ìbádàgbọ̀n ni wà máa kú lára ṣùgbọ́n ẹgbẹ́ lé ọ̀pọ̀lọpọ̀ dùn àtún náà ibi tán fún pọ́s náà ìgbẹ́ bí ká máa sọ̀rọ̀ fíkì tó gbé wọn mọ̀ pé fíkì yẹn ni ó máa ń káàkiri àwọn èèyàn pé ah, ah ẹ bá rí masala tó akọ́lé ni wọ́n fọ́ tán ni o wọ́n fọ́ masala yẹn tán ni o ẹ̀ ń tọ́ fọ́ masala yẹn tán ni ẹ fọ́ masala tán nígbà tẹ fọ́ masala tán ó sì ń pè lórí rédíò ó náà gbọ́ program kíní bá mú wọn lọ́ba pẹ̀lú wáyé ẹ wo ọ̀rọ̀ àwọn ìjọba wa yìí olórí ikú ni wọ́n o wàláyé ọ̀tọ̀ lọ́nà àwọn ìjọba gbogbo owó tẹ̀tẹ̀ náà wọ́n lọ́wọ́ àwọn tó jíwó yìí gan níbo gan lówó yìí wà lọ́nà àwọn tó wà ń bẹ́yìn náà Buhari gan táwọn pé yóò ṣe kíní kan ṣe kan wọ́n sì fọ mọ́sálà lára mọ́sálà wọn lè fọ́ àkíyàn lálùsọ́nà kọ̀ọ̀kan yẹn jú ìyẹn ló gbọ́ kò sí bí èèyàn sì dá lùsọ́nà tara rẹ̀ ní balẹ̀ lọ́kàn rẹ̀ ní balẹ̀ eléyìí ní tíṣẹ́ kò ká àwọn ẹlòmíín ká fifteen àwọn ẹlòmíín ká twenty six ẹ̀wọ̀n tó náà mẹ́rin láfẹ́ ká ń bẹ́ nínú ẹ̀ náà ni pé àwọn alùsọ́nà wà dáná àtẹ́bá fẹ́ mọ̀ wọn àwọn kìí ta alákọ̀ pẹ̀lú ṣùgbọ́n àt ẹ̀ni lálùsọ́nà kama kama tẹ̀lé ìrújú káàkiri nínú àpẹẹrẹ náà ni tarkul khusumat wal jidal fi din ẹni rí kama jiyàn kaka ma dàdúgbò kama dàdúgbò ẹrú àti kó ma kà fara àwọn èèyàn kí kó ma ní nǹkan náà gbọ́ kó ma mú káàkiri lọ nígbà tí a bá mú àwọn tí wọn rí títí express tí wọn lọ fo tí wọn tí wọn lọ gún kínní wọn sàwọn èèyàn káàkiri lórí kófò nígbà tí lásán à ń sáyàn ẹlòmíì gan ní òsèké wàá sọ kó fún wọn bẹ́ẹ̀ wò pé kó tiẹ̀ wọnú kan. jàmbá ń kàlọ́ fi kùn ṣéèkù ni wàá mẹ́lẹ̀ fìtá sọ̀rọ̀ ẹ jẹ́ ká padà sínú tírà rẹ́bìlì ó ní wàá mẹ́lẹ̀ fìtá sọ̀rọ̀ àlàsùn ti Rasulillah mọ́tò padà sínú bàrùbárì bẹ́ẹ̀ ó ní wàá mẹ́lẹ̀ fìtá sọ̀rọ̀ ti Rasulillah sallallahu alayhi wa sallam. وما كان عليه أصحابه والجماعة خرج على آل البدع كلها gbogbo ẹni tó bá dúró sórí sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam tó dúró sórí báwọn sábà wà lórí ẹ falajà ala alẹ bídà ìkọlẹ gbogbo àwọn oníbẹ àgbàṣe kan pọ tó yóò borí o ẹni tó bá dúró sórí sunna falajà ala alẹ bídà ìkọlẹ ọmọ ìgbẹ́ tó wà lórí manhaj الصحابة قال جعل أهل البداية كلها يبرون من البداية بل كني بالحجة والبرهان على أي أتي ريال السنة وتمام وجي ما تمتي رجو نبدأ على أن واستراح بدنه واستراح بدنه وسلم له دينه واستراح بدنه ara rẹ̀ gún òsìlẹ̀ wàsáàdì màláwò dínú bákan náà ẹ̀sìn rẹ̀ yóò lálàáfíà ìsàrọ̀ àbàdàn ara rẹ̀ ó sílẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala subhanahu wa ta'ala karim ìlọ́wọ́ba sọ fún wa ọlọ́ọ̀bá ní alladhina amanu atatma'innu qulubuhum bi dhikrillah ala bi dhikrillah tatma'innul qulub ọlọ́ni àwọn olùdàgbé òdodo wọ́n máa rí fọkànbalẹ̀ níbi ìrántí ọlọ́run ọba alukur'anul karim sunna níbi muhammad sallallahu alayhi wa sallam asọ́lá fi ọkọ̀ tí a kákùn lásìkò káṣí ní gbogbo ọba ní káṣe ọlọ́ni ala bi dhikrillah sẹ́yìn ọmọ pẹ̀lú ìrántí ọlọ́run ọba nìkan tatma'innul qulub ilẹ̀ yẹn fi lè rí ìbàlẹ̀ ọkàn tí a bá jẹun tó dó sórí sunna níbi sallallahu alayhi wa sallam lórí wọn náà wasali aláwọ dínú ẹsìn rẹ náà sì ní ẹsìn tí ó yege ni ẹsìn tí ó yege ni gẹbi musulman bàbá sọ sheikh bakr abu zayid wọn ní dúró sínú sàlàfíà ebi sàlàfíà fẹ ìta sàlàfíà fẹ wọn ní wọn lọ kíra ẹbọ náà hizbiya ó mọ lọ wọnú kọwàá ẹlẹbùdọ yẹ kọ wọn mọ lọ kí bọ wọn ọdún kòtò kan wọn kà á ẹmọ bí kan tọkọ àtìyàwó máa jà nínú ilé ẹlẹ́wọ̀n kọ́pọ́rẹ́tì pẹ̀lú àáfà àfi tàbí ìwúbá tó ń instruct tàbí ẹ̀rọ ṣáàlà ìgbélé wa bú mo wà ní fáàmù àmúrò ní kẹ́mà bọ́n sínsìn ẹ̀yìn àmúrò ní kẹ́mà bọ́n ní ìsìn ní ìsìn àwọn ẹlẹgbẹ́ yẹn wàláì wọn lálà ṣe wọn fẹ́ kankan wọn kàn wọn máa wọn kàn wọn máa ń tanra wọn ta téèyàn bá ẹni tó bá bí ó sọrí fẹ́ẹ́ náà gan sàábà ìsàrọ̀ àbádà nàbọ̀ ara rú balẹ̀ ń rí fọkàn balẹ̀ wasali malawudinu ẹ̀sìn rẹ̀ gan náà ó là insha allah ta'ala onílé anna rasulallah tọ́lá nàbí wa muhammad qaal ó sọ pé sataftariqu ummati anabi sọ pé mo ò pè wàbáyàlá lánà rasulillah sallallahu alayhi wa sallam nàájí nínú anabi ti sàlàyé ètò ọlà fún wa ń bẹ fàkọ́l anabi ní ètò ọlà tí ó máa bá gba náà ni màá kún tu ana àlẹyé wa sàbẹ òun náà ni àwọn tó bá wà lórí tí mo wà lórí àwọn sàbẹ fàhádà wà ṣèfà ó ìwòsàn nù téèyàn wà lórí sunna kó wà lórí sàlàfíà ó lé lè ní ìwòsàn wàlbẹ̀yàn wàlámùlò àdè ọ̀nà sì ni àlàyé tó wá látọ̀dọ̀ ọlọ́mọ ọba ọ̀nà sì ni ọ̀rọ̀ tí ò ní rújúrújú wàlmẹ̀nàrù mùsùlùmí ọ̀nà sì ni àkọ́mọ̀nà tó tún wá ní ìmọ̀lẹ̀ lára àkọ́mọ̀nà tó tún ṣe kí ni signpost ó ń gáìdì ní abẹ́ ẹ̀kọ́ kó tún wá di alẹ́ kí cyprus tún wá máa tan náà ṣe àgbẹ̀ ìgbà di mélòó àǹfààní di méjì ó ní kéèyàn ó wà lórí manhaj sahaba kó wà lórí salafiya ó ní kíni ó ní ọ̀nà ní ìmọ̀lẹ̀ ó ní wa qala rasulullah sallallahu alaihi wasallam ó lànà Muhammad sallallahu alaihi wasallam sọ pé iyyakum wa ta'ammuqa wa iyyakum wa tanattu'a arábìnrin yẹn jìnnà sí àtàmùkọ́ ẹ jìnnà sí àṣejù wa iyyakum wa tarattu'a ẹ jìnnà sí ìkọjá àlà wa alaykum bi dinikum ẹ̀sìn èyí tó jẹ́ sin àná kéèmí sìn yẹn irú ẹ̀ náà ní kẹ́ ṣe wa alaykum bi dinikum al-atiq ẹ̀sìn tó bá jẹ́ ẹ̀sìn original orí ìtàn náà ní ṣe táwọn sábẹ́ ṣe ní kẹ́ ṣe ẹgbẹ́ ṣẹ́kù sọ pé wà qala Rasulullah sallallahu alaihi wasallam hadith yìí kò sí nǹkan kan tó wá bẹ́ẹ̀ màrúfọ́ ẹgbẹ́ ó sọ bí ó ti dá àṣọ pa sàlàfíà tó bá ti sọ tó bá ti rọ́ǹgì ẹ ti kọ̀ rọ́ǹgì ẹgbẹ́ ànábì ò sọ bẹ́ẹ̀ ibi tó ti wá òun náà ni asabu abdullahi bin masoud radiyallahu anhu ẹni tó wà máa ń sábà ka àwọn tíra tó bá ní asaru sàlàfíà nù dáadáa á máa bá asaru ìfà dáadáa wọ́n ibi masoud sọ ìpè ta'allamu al-ilma kọ́bìlà ayọ̀kùdà ẹ máa kọ́ ìmọ̀ kó tó di pé mò ń kó lórí lọ kó ní wà kọ́bìlà ayọ̀kùdà bá a lọ kíkó lórí ilé ìmọ̀ òun náà ni pé àwọn onímọ̀ wọ́n máa lọ ó ní alẹ́ ìyá wàtánátù wàtà amúfà dùn án ó ní ẹ wá jìnnà sí ìkọjá ààlà àṣejù àti ìmọ̀ dáadáa lẹ́yìn. وعليكم بالعتيق fcs bánà bí ṣe ṣe báwọn sáré ṣe ṣe sallallahu alayhi wa sallam wọn ẹni tó bá ṣe léyìí ẹnìyẹn ni ó là ẹnìyẹn ni òní kó sínú fìtínà ẹ jẹ́ ká wo tírà ẹ jẹ́ ká wo tàlẹ́kùn ṣe fàwùzán ṣẹ́lẹ́kùn ṣe fàwùzán hafizahullah wọn ni man thabata ala hadhihi al-usul al-azima ṣẹ́tẹ̀rì ẹ̀rí. sẹ́yìn rí kí ni kéèjì lọ́dọ̀ tó. ẹ torí báyìí náà sheikh ọ̀gbọ́n wọn ni man thabata ala hadhihi al-usul al-azima ẹni tó bá jẹ́ pé orí àwọn ìpìlẹ̀ tó tóbi yìí ló dúró lórí ala al-Qur'an ìṣesí ẹ ọ̀rọ̀ ẹ àkídà rẹ wa ala sunnati. وعلى ما كان عليه جماعة المسلمين ó dó sórí súnà ó sì dó sórí táwọn mùsùlùmí wà lórí ẹ̀ wọ́wọ́ ìjìmá wa alálàá òun náà ni kéèyàn ó dó sórí òdodo kéèyàn ó dó sórí lànà àwọn sàhábà wọn ni tó bá ṣe léyìí fa iná yóò fi àlè bàtìl ẹrú ẹ báyìí yóò borí àwọn alùbátìl yóò borí àwọn oníbẹdà yáà ní ìtumọ̀ eléyìí òní pé kí ni ó ṣe oníyà súnmọ́hùn irú ẹni yìí yóò lẹ́nu àti báwọn jà wọ̀yẹ̀ kúnnú máa wọlé hápò dùnà òun ni ó sì máa ródodo pẹ̀lú ẹ̀ ju àwọn lọ wàlẹ̀ ọ̀kánù kẹfìrí ni kódà káwọn pọ̀ kódà kí àwọn ṣèkínì kí wọ́n pọ̀ oni man kana ala alkitabi wa sunna ẹni tó bá dúró sórí kìtàbù wa sunna wa ma'a jama'ati almuslimin tó sì dúró sórí báwọn sàbẹ̀ dúró sórí ẹ̀ tó dúró sórí ìjọba mùsùlùmí kákòrò Saudi nílsìn tí ò takùjọba tó farabalẹ̀ fáwọn àfà tí ó mọ̀ tó fáwọn àfà méèkì kaná kan mú àwọn àfà tó kàn máa jẹran wọn kàn máa mú júìsì ẹ ṣé kí wọn jẹun ṣé kí wọn mú júìsì ni ní tí ì sọ̀rọ̀ ọ̀rẹ́ yìí lè mọ̀ ẹ́ ìgbàtí Ibn Abbas radiyallahu anhu wọ́n gbà tó yọ sọ́nà Khawarij nígbà tí ó ti bá Ali radiyallahu anhu tó ti bá Amirul Mu'minin sọ̀rọ̀ tán táàbí sọ pé fàyín ni akhsha alayhi ẹ̀rù ń bà mí àwọn ọmọ yóò ti ju ẹnì kankan àwọn ọmọ tó ń pè ní kékeré yìí tán ṣe jìnnìgbìnìjà gan yìí Ibn sọ pé kò sí tán fẹ́ ṣe fún mi nígbà tí Ali àgbè kan Ibn Abbas sọ wípé falabistu onílẹ̀yìn eléyìí ó wá ní òun tún wá wá ètò dàbí nínú lọ́fíńdà òun tún fi sára nígbà tó ń ṣe yẹn tán ó ní òun tún wá yarun òun ó wá yọ sọ́n àkàwárí dìbẹ́yìn ó fáìn tán nígbà tó yọjú sílẹ̀ ẹ̀mọ́ táwọn àkàwárí sọ́ńdà tán rí wọ́n ní máa ha dà tazayyun ya Ibn Abbas irú Ibn Abbas akọ̀ yìí pọ̀ jù ú. إما باسطي أتحرمونها في ولي فيوني فيوني وقايا فقل من حرم زينة الله آية سورة الأعراف ولكم من كان على الكتاب والسنة ومع جماعة المسلمين سلم لو بدن ودينه ولو كان راحلا ẹ̀rí pé ara rẹ̀ ó balẹ̀ ẹ̀sìn rẹ̀ náà ó ní ìtumọ̀ sí i kódà kó jẹ́ òbí kan ló bá wà nínú ìlú. wà á yí lọ orú ẹni báyìí tó bá dún sórí wọn náà dùn sọ̀hábà yóò ń tọ́ sọ̀rọ̀ àlà àlè bàtì. ọ̀rọ̀ rẹ̀ ó mọ̀ borí ìtàwọn oníbídà bẹ̀lẹ̀ fọ́jà ti wàlúùhà lẹ́gbẹ́ tó ń bá mú ẹ̀rí wá tó bá ṣàlàyé àlàyé tẹ̀ ní ó tiwọn. bẹ́ẹ̀ ẹni náà orúkọ àwọn oníbídà náà laysa indahum illa shubuhat wa tazif kò sí àkàlọ́ nù bí dáadọ́ confusion ìrújú lọ oní ar-rasul wọn lànà bí wọn Muhammad sallallahu alayhi wa sallam akhbaro khabara ó sàlàyé fún ẹgbẹ́ àtúntò sọ pé sàtẹ̀fẹ́rì kò mọ̀ sí pé àlè wọn ò pín in tó jẹ́ pé màánà ò tàhírí àlàyé tó ṣe fún wa yìí ọ̀rọ̀ tó fún wa yìí ìtumọ̀ ní pípa lè bá sọ́ra yóò gbèrò anil mustaqbal ní ìròyìn ọjọ́ iwájú. وما يحدث من أجل مصلحة المسلمين أن يكون على بصيرة àtàwọn tí ó padà ṣẹlẹ̀ káwa mùsùlùmí kálíbà sànfààní fàáxbárò anáwó sayáṣọlọ tìlá fúlàní bá sọ pé tó bá padà yá ẹ̀sìn òpin yẹlẹyẹlẹ kò ní wàlẹ̀ àfàmà wọ̀yá sọlọ kàfàbọ̀ ìpín yẹlẹyẹlẹ ó ṣẹlẹ̀ lè ájìlè án ìdá àhádà sàáàdà kólíbà àjẹpẹ́ tí ìpín nígbà tí ìpínyẹlẹ ẹlẹsẹlẹ yakuna ala basira kó ń kálukú ti máa ń tọ́ yẹ kó ṣe wa an yakhudhu hidrahum wala yartaddu bi kathrati al-mukhalifin wal manazi'in kó ń kálukú lè ṣọ́ra kó lè gbáradì ká má bàa da ìtànjẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń takò sàlàfíà tí wọ́n ń takò dáwà súnà bákan náà àwọn tí wọ́n ń jà tí wọ́n ń fọn mú máàlù súnà lọ́wọ́ pé wọ́n ti rí tiwọn. bákan kọ́má ṣe kí ni kọ́má bá jẹ́ tó jẹ́ pé a sì sódò nípa òdodo pé ah kìíní ẹ sàlàfíà yẹn náà ṣe máa fi hàn o mélòó ni wọ́n bá fi hàn mú báyìí wọ́n gbé àmì ni àwọn ò ní wọ́ọ̀rì Ibn al-Qayyim al-Jawziyya rahimahullah ta'ala ó ní fasda bima qala ar-rasul wala takhaf nínú nìyà ó ní tànà ibi sọ gẹ́lẹ́ wọn sọ sáyé wala takhaf mafia àwọn tó lè kún yàn lọ wọn kéré ó ní falọ́wù nasiru dinihi wa kitabihi ọlọ́run gan ni ó wulẹ̀ náà èsì àti tíra rẹ̀ lọ́wọ́ ó ní wallahu kafin abdahu bi aman ẹni tó bá sì jẹ́ ẹrú ọlọ́run ọba ti tó fún un pẹ̀lú pé yóò fi láyà balẹ̀ fa innaka ala al-haq imam ahmed rahimahullah ta'ala nígbà fitnatu mihnati khalqi tí wọ́n fi àjẹ Imam Ahmad rahimahullah ta'ala wọ́n fi àjẹ lójú kú ọlọ́run bá ní ọ̀pá láyé mọ́mún láyé Mu'tasim ìyá jẹ Imam Ahmad rahimahullah ta'ala bí a ṣe jẹ tó tí o sí àǹsọ̀rọ̀ kankan tó kí ni Imam Ahmad sọ ó ní idha sakata al-alim wal-jahil yẹ dàrú tẹ́ni tó bá máa bá dákẹ́ ní fíà pé ìlú ẹ̀ kọ́rìjẹ́ táwọn aláìmọ̀ kan sì ń fọpa géètì àìmọ̀ kan lọ fà mẹ́ta ayẹ́dẹ àrò ìgbà olóòrùn ló fẹ́ hàn ìgbà olóòrùn ló fẹ́ hàn níjẹta mo stumble lórí program kàfí ìbára wọn yàtọ̀ pé ah alájà akóyinjẹ gan o ah akóyinjẹ káre ah ẹ sori ah alájà ah ìwà lórí. ètí yóò takùn gẹ̀ ẹ́ bí bẹ̀rẹ̀. ولا yẹn ولا يكلف الله نفسا إلا وسعها fún من نصح صلى الله عليه وسلم للأمة في حديث العرباد الأنصارية ولليتي ونينو نينو نصيحة الشيء قال أمة حديث العرباد الإصارية وقال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح فوعظنا موعظة موعظة بالغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقلنا يا رسول الله أنها موعظة مودع فأوصنا إلا أن النبي صلى الله عليه وسلم حديث العرضاد بن ثانية صلى الله عليه وسلم ní صلاة الصبح أنا مش واسي wáàsí kan fáwọn tó واسي ṣẹ́bi الله yìí ومن بين lágbára جامع المسلمين bákan náà èmi wọn bẹ̀rẹ̀ sí í gbà àwọn àsìkò wa nẹ́bí ó dàbí ẹni tó wà sí ẹni tó ń gbèrè lélẹ̀ kí ni tó fẹ́ pa wá láṣẹ. ọ̀l ẹnẹ́bí ó ṣe kó mo ń pa láṣẹ kẹjẹ kẹ nípa ìwọ ní wọn bá wọn sámú ìwà tọ̀ ẹ́ ti bákan náà kẹ máa gbọ́ kí ẹ sì máa tẹ̀lé àṣẹ bá àti àṣẹ olórí wọ́n ń ta amẹ̀rọ àlékún àbùkù kódà kó jẹ́ pé ẹrú òun náà ni ó jẹ lẹ́yìn lórí ó jẹ pé ẹrú ló bá jẹ lẹ́yìn lórí tẹbádẹ lọ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ tán bá ń kọ al-ahkam as-sultaniya tán bá débi ṣùrùtù àwọn ó yẹ kí paris tàlẹbí àmì ìtàn tán bá débi ṣùrùtù àwọn mẹjẹmú tá a fi yan khalifa wọn sọ pé à ń yà kúnà hurran nínú tá a fi gbà pé olórí lẹnìkan ni pé ó gbọ́dọ̀ jẹ ọmọ ẹlú àbí. anábì sọ pé wa ìntà àmàrà àlẹ́kùn abdun abasha kódà ajẹrú ẹgbà fa iná ọmọ yẹn ìṣmẹ́ńkùn fasayọrọ ikhtilafan kaseera anábì ní ẹntẹ́mi ẹ̀ bá gbọ́ nínú yín yóò rọpọlọpọ̀ yà pẹ́ẹ́nu fa alaykum bi sunnati wa sunnati al-khulafai ar-rashidin min ba'di anábì ní ẹ̀tẹ̀lẹ́ sunna mi sunna wa khulafai ar-rashidin lẹ́yìn mi wa tamassaku biha wa addu alayha bin nawajid. وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة حديث popular فأخبرهم قال النبي صلى الله عليه وسلم أنه سيصل اختلاف كثير من بعده إذا يقول تنبالتان ثم أوصوا عند أصول الاختلاف أنا بوا فواني أصوتني بدي ìyapa bá ti wà an yatamassaku bi sunnati rasuli sallallahu alayhi wa sallam pé ká dúró ti sunna tó wọn ànábì fa inna hiya najatu min al-fitan eléyìí ló lè láyé mi fìtínà wal ismatu min al-iftiraqi wad dalal ìní ó lè sọ yàn nípa pínpín yẹlẹyẹlẹ nípa sísọnù. ونسمى أيضا ليلي أخبر في حديث آخر واصف عنه حديث مين أن هذه الأمة في الأمة فتفترق على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة báwọn ẹbí sọ pé àlèhùnmá tó náà yóò pọ̀ sí seventy three gbogbo ẹ̀ pátá ni ó wà nínú náà fẹ́ ọ̀kan kọ́ọ̀lù mẹ́tí ẹ̀yà Rasulullah wọ́n á bèrè pé èwo ni òṣìṣẹ́ ọlọ́run ọba kọ́ọ̀lù ànábì ni mẹ́tàn àlẹ́ mẹ́tì màánà àlẹ́mẹ́tì wà sáàbì òun náà ni àwọn tábọ̀ wà lórí fún wa lórí àtàwọn sáàbì áàdá oníṣẹ́ fún ilé wọ́n lẹ́dí ينجو عند الافتراك من الضلال àwọn tábà dúró ti ojú ọ̀nà àwọn sàhábà àwọn nìkan ni wọ́n là nígbà tí àwọn èèyàn tábà ń pín yẹlẹyẹlẹ àwọn nìkan ni wọ́n là nínú ṣìnà wa yanju minan nari yawmal qiyamah níjọ́ bí nàlẹ́ kìyàmà àwọn èèyàn yìí náà ni wọ́n là ń bì náà. huwa man kana ala ma kana alayhi sallallahu alayhi wa sallam wa sahabatu al-kiram. wọn náà lẹ́yìn tó bá dúró tí táwọn yìí ṣe àtàwọn sàbẹ̀ fa hadha huwa al-munajat من الفتن إلينا أن تولي الله بفتنة والمنجاة من الفتن والافتراق إنا أن تولي الله بفتنة أتقن لي يلي فالإثنان والسبعون فرقة سبت تشوف أتا من سكت مسلمي كل في النار بطا وإنني إلا من تمسك بما عليه الرسول أبني تبادل تنتان بصر وَدُخُولُهُمُ النَّارِ يَخْتَلِفُ رحم الله علماءنا nínú problem táwọn ìdàbọ̀tà ní nílá yé wọn ni pé ká máa ka tíra ká máa kà délẹ̀ àǹfààní tó bá ti rí nǹkan tó fẹ́ ó so máa ní. ó ní wàdókòló iná tí wọ́n wọ̀ ó pé fàmílì ọmọ ìyá kúrò wọ́n yẹ kó tó ná máa kó fa arínú wọn tó jẹ́ pé nínú àwọn àlímọ̀ yìí náà tó jẹ́ pé yóò di kèfèrí yóò wà wọn àánú náà pẹ̀lú àwọn kèfèrí gbére mọ̀kànlélàdà fi àti òní jáde bẹ́ẹ̀ wà mí nù mọ̀ yá sọ ẹlòmíì bẹ́nu wa ẹlẹ́ṣẹ̀ ni olùyàpá àṣẹ ọ̀run ọba àṣẹ ànábì ni wọ̀nyẹ́dẹ́kọlù ní ọ̀rọ̀ máa òun ó wọ náà pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ wọ̀nyọ́ àbábọ̀ fi ya yóò jẹ́ yà ń bẹ́ẹ̀ fún mọ̀ ẹ̀dẹ́kọlù jẹ́ náà kàbá àdàdà yóò wá wà àlùjánà lẹ́yìn yẹn fàkọ́nù kò lóhùn fi nà án ó ní gbogbo nǹkan aṣọ tó gbogbo apáta ó wà nǹkan náà láyà dúró àlà kúfùrì hìn kò tún àsìkò gbogbo apáta ní kẹfìrí wà ìnàmà yà dúró àlà wàhídì ṣẹlẹ nítorí túmọ̀ sí òun náà ni ìyà tó dópin fi mu farọ́kọ̀ ti sunnati rasuli sallallahu alayhi wa sallam tó ń bẹ níbi ìyàpá sunnah nàbẹ̀ muhammad òní fàmínà máa wà nínú àwọn tí wọ́n takò súnà anábìwá Muhammad tí wọ́n takò sàlàfíà àwọn kan sì tí wọ́n débi kófò wọ́n mi ní àmà wà bọ̀láàlì àwọn kan sì tí wọ́n débi kó wọ́n kàn sọnù ni wọ́n mi ní àmà wà èyí tó jẹ́ ṣẹ́wà ń bẹ̀ wà kó lóun bẹ̀ hasadẹ̀ kálukú bó bá ṣe wù má bẹ́ẹ̀ náà ni ó ṣe gbà má. wọ́n ar-rasul wọ́n bá Muhammad sallallahu alayhi wa sallam mà tààrọ̀ kẹ́ni dúnà ìyùbá yìí nà lánàá anabi òkú wa lè láyè sọ tó ṣẹlẹ̀ nígbà tó ń bá sí má fún wa bayyana lana al-mustaqbal alladhi atla'ahu Allahu alayhi ó ṣàlàyé ọjọ́ wájú tọ́lọ̀ ti fi hàn fún wa min ajli an nakuna ala basira kálíbà jẹ́ ẹni tí ó lóye wa hadha èyí tí anabi ṣe yìí min nasihi wa shafaqatihi nínú fífẹ́ dáadáa fún àlùmọ́ ẹni bákan náà nípa níní àánú àlùmọ́ ẹni fi annana kí dáadáa gba mùsùlùmí ẹ̀yìnda òdòfin àwa wàlẹ̀ fìrọ́ nígbà tí tẹnu bá pọ̀ tí gbogbo ẹ̀kún yẹlẹyẹlẹ bó ṣe nínú sìn fa ìnìnàna àwọn tá a jẹ́ mùsùlùmí tàbẹ́ tẹ̀lé sunna òní náà zàmọ́ làhàkọ́ wọn náà fi àlẹ́ òdodo là á jìnnà àmùsùlù lórí ẹ̀ wọn náà fi àlẹ́ àtẹ̀rámà àdùdé lórí ẹ̀ wàlà nàjàtà ìlà bìzàlíkà àbàdà kò sẹ́ni tó títí tí ó fi jọ́ bí dàrú kìá mọ̀ ni ẹ̀yin ò lè la ó jẹ́ àlùsùn náà. ó ní gbólóhùn tá a fọwọ́ sọ pé signpost tí ó ń tàn mọ́lẹ̀ ni ó ní káànù ó ní torí pé àwọn lábáwá min aadatihim nínú sísìn wọn wọn ni pé yad'una shay'an murtafi'an wọn fi nǹkankan kalẹ̀ tó ga wa yad'una alayhi an-nar wọn wàá fi iná sórí nǹkan yẹn min ajili an yahtadiya musafirun káwọn tó bá ń tábù wọn lè bá a máa ma ọ̀nà wàyí dọ̀wọ́ àdá fìbìhàr wọ́n sì máa ń fi sí àárín odò náà min ajili an tahtadiya sufun ó lè bá a jẹ́ pé ojú omi yóò máa kò ní kò ní mí sí rúùtù ẹ̀ ó islam mẹ́nàrú islam sign post islam sign islam ní tiẹ̀ wọn ó wà lè kìtààbù wa sunna ní tí ó máa gáìdì wéè yàn tí ó máa láyé tí ní pààtì yàn òun náà nìkíni wọn náà ní kìtààbù wa sunna wọn ní faman sáàrọ̀ ala hadha al-manari naja ẹni tó bá ń tẹ̀lé guideline yẹn tó bá ń tẹ̀lé lọ ẹnìyẹn ni ó là waman taraka hadha al-manara halaka ẹni tó bá ti fi mànárì lẹ̀ ẹnìyẹn parí nìyẹn ìmà fi. إما في بر wa imma fi bahrin bóyá lórí ilẹ̀ ni àbí لأنه في ni lè anna واضح لتمسك بالحق. fàáza ẹni tó bá ti yẹ kó lójú ọ̀nà yẹn ibi tí yóò kó sí yóò kó sínú confusion ni nísìnyí tí a bá kó tí a bá ti debate kó níbi light mo ní ó bọ́ sí ó bọ́ sínú darkness ní kọ́wùlù wà ìyáàkùn wàtàámùkọ̀ ìyáàkùn wàtànátà tá a bá sọ ta ni ó wà nínú afárò tó ṣe áńzù ẹ̀ sọ́dọ̀ anabi sọ́lá àṣàlám ta ni ó sọ ha marfu'an min afárì ibn Mas'ud radiyallahu anhu pé ìyáàkùn wàtàámùkọ̀ ẹ̀ jìnnà sí àṣejù àti ìkọjá àlà ó ní àtàámùkọ̀ wàtànátà ó wà ìgbòlówó àtàṣàdùn fìtì onítàǹgbà ló pẹ̀lú ẹ̀ òun náà ni àṣejù àti kọjá àlà nínú ẹ̀sìn mithlu alladhi yaqul bí ẹni tí ń sọ wípé ana asum wala uftir màmá ìgbà rẹ lọ́rùn níjà o walladhi yaqul àtẹ̀ntì ń sọ pé ana usalli wala anam èmi ò máa kírun ìní sùn má lóru walladhi yaqul àtẹ̀ntì sọ pé ana la atazawwaju an-nisaa wa yatabattalu èmi ò ní fẹ́ àwò màá wà ní bọ́lọ̀ ń mi ní màá ṣe fadá ni àbí mọdá hàdà tashaddud wa tanattu ìkọjá àlà nìyẹn bákan náà àṣejù nìyẹn rọdàwù nàbí sallallahu alayhi wa sallam nàbí ògbàrú ilé wà ghadiba ala man qala ẹni tó sì sọ bẹ́ẹ̀ anábì bí ń sè wà bayyana annahu ja'a bil wasat anábì sàlàyé fún wa sallallahu alayhi wa ìwọ̀ntúnwọ̀nsì ni tọ́lọ̀ tọ́lọ̀ yusọ́lì wàyànà ويصوم ويفطر عليه الصلاة والسلام ويتزوج النساء أنا ما دعوة ما دعوة وما نصوم وما نجي هنا من دب كاتا لدعوة فما رجبا عن هذه السنة أن تلعن النبي وبعد كويسي فإنه تبرأ منه الرسول صلى الله عليه وسلم أدبنا تجاوب قول فالرسول ولا نبي محمد تبرأ من المتنفعين والمتغالين في العبادة والمتشددين وأمر بالتوسل أنا بنت جاوكو لورو بيبالا سجو nínú bàádà àti àwọn tí mo ń kọjá àlà níbi wàá pa aláṣẹ pé ká ṣe déédéé wọn ní yàrá Aisha radiyallahu anha níbi ìbá obìnrin kan lọ́dọ̀ rẹ̀ nígbà tá níbi wọ yàrá ìjọ kan wọn ní Aisha wọn sọ pé ya Rasulullah adìyí fúlẹ́ẹ̀nì ìwà anábìsọ̀lá àṣọlá obìnrin kan nílé o tọ́bùkù min salatiha aw tubka min salatiha wa siyamiha wọ́n sọ ànábi pé ah bóbìnrin ṣe máa ń kírun tó máa ń gbà ọ̀ ẹ̀gán ó gùdù gan gbogbo eléyìí bóyá sọ ìlànà mi sọ ànábi ni alaykum min al-a'mal ma tastati'un wa fi riwayatin ma tutiqun ẹsẹ bá gbára ẹ bá ṣe máa nínú iṣẹ́ fa inna Allaha lan yamalla hatta tamallu débi ọlọ́run ọba nìyí kò ní í sú ọlọ́run ọba ẹ̀yin ni ó sú kò ní í sú ọlọ́run ọba ẹ̀yin ni ó ṣe kíní ẹ̀yin ni ó sú ìkọjá àlà nípa àlámàrí ẹ̀sìn nínú nǹkan tó jẹ́ pé kò dáadáa àwọn àpáàrò rẹ̀ náà sì wà ní àwùjọ zọlọ wà ní àwùjọ ìkọjá àlà nǹkan tí ó dáa ní. sọ̀kọ́nà ọba sọ̀kọ́nà ọ̀tá náà. ودوج إليه هنا وضرب لذلك مثلا لسنات ومواريه هنا وعليكم بدينكم العتيق مقدم تيسي جو يعني الدين الذي عليه الرسول سنتانا بشيء نكوانا شيء بأن نترك المحدثات تفيا ذلك ونأخذ ما تركنا عليه رسول الله انتانا بشيء كالفواني كشي وهو الدين القديم òun náà ni ẹ̀sìn tó ti pẹ́ alẹ́ lè jẹ́ àbí rasul èyí tí anabi sallallahu alayhi wa sallam ètò mu wa wà ní tukul muhdafat wal ishtihadat al khati'a kájínà sí àwọn oríṣiríṣi ìgbìyànjú èyí tó jẹ́ pé àṣìṣe ló kó sínú èyí tó jẹ́ pé alẹ́ tí yóò dé fún anáà táwọn èèyàn ń dá lè lé ní wa in kanu yazunnuna anna aziyadatu khair bó dẹ́gbẹ́ àwọn wò pé dáadáa ni wa anna aziyadatu amal wípé àwọn ń sàlékún iṣẹ́ ni wa annaha wa annaha wọ́n wá ń justify ẹ̀ pẹ̀lú oríṣiríṣi máa dáàmà kápẹ́tù bí àwọn ìlànà ilẹ̀ máa dáàmà tó mọ̀kọ́ ilé fàtún lè súnà fi rasuli sallallahu alayhi wa sallam tó ti fa súnà àdàbà Muhammad fàlà khayra fiha abadan kò sí dáadáa kankan bẹ́ẹ̀. tó fi jọ bíi alikiyama ọdọ wọn máa ń lantí ìtumọ̀ bí ká sẹ ẹsìn dọ́ọ̀ nìyẹn yaani máa kàn àlẹ́ rasulu sallallahu alayhi wa asaabu ká sẹ ẹsìn báńdà bìí ṣe bá ọ̀sán àbẹ̀wò ṣe wa ma kàn àlẹ́ al-qudama min as-sahaba wa tabi'in yẹn táwọn àgbà sàábé tí wọ́n ṣe táwọn tàbí ń ṣe wa atba'u tabi'in wal qurun mufaddala ní ti jẹ́ sàlàfíyà ni àtàwọn atba'u tabi'in ní gbogbo kùrúnù muhammadu wa natruku al-muhdathati wa tajdidat al-mubtakira allati yatara'a li ashabiha annahu khair wa hiya laysat bi khair káwá gbogbo tajdidat al-mubtakira àwọn new things táwọn yẹn ṣe gbé wá lẹ́gbẹ́ àwọn tá ń ṣe àwọn rògbòdà tí èsì sí dáadáa wọ́n láwọn kan rògbòdà ẹ̀ nígbà tó jẹ́ pé àwọn christian máa ń ṣe fada christmas ẹ jẹ́ káwọn náà fada iléyá fáwọn ọmọ wa so that no no i'm encourage wọn no bo ẹ jẹ́ káwọn náà so that iléyá yẹn máa wà appealing sáwọn ọmọ gbogbo àwọn kìíní yà filẹ̀ so tàbí kẹ́ni àwọn ànàṣe ìdè oríṣiríṣi ẹnìsìn ẹlòmíì tó rò pé ibù nínú àwọn aláìmọ̀ kan tó bá fẹ́ mọ̀ pé mọ́dásà dáa táwọn ọmọ bá ti ń dún lé mọ́dásà dáa nù wọ́n kọ́ ní nǹkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìdúrà dáadọ́ ṣùgbọ́n àwọn kèésì nǹkan gidi náà fi hàn àwọn ọmọ tiẹ̀ kójú rẹ̀ púpọ̀ ẹ bá wọlé fún àwọn ọmọ mi báyìí ànàṣìd lè lọ bí nàṣìd ẹ̀rọ mi ìdúrà pílẹ̀ papọ̀ yóò lọ sọ́ra tó ń bá kọ́rọ̀ àwọn oníṣẹ́rẹ́ ṣẹwẹ́rẹ́rẹ́ ṣẹwẹ́rẹ́rẹ́ náà wà bẹ́ẹ̀ wọ́n tún máa kán yẹn náà sí lábẹ́ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tuntun náà wọ́n yẹn ṣe dàlàyé láàbù nàbí kẹ́rin ọ̀sẹ̀ ní ṣàlá ọ̀tá àwọn ọ̀dọ́ àgbọn ní láti wà physically fit ìkùmọ̀ dàlàyé láàbù àtúndé máa physically fit àdéhùn mi máa ń rọ́ bí ṣe tí ò bá kọ́ tàpá dó ọ̀dọ́ ibi tí ìfẹ́ bá dá wọn lẹ́sẹ̀ ó sùn sùn rí gbogbo àwọn kan tí òwúlò ẹ wá sọ di iṣu bẹ́ẹ̀ni dat lọ́yìn wọn àwọn scholars wa wọn wọn wà up to wọn up to date up to date tó ń ṣẹlẹ̀ wọn mọ́ so they can't rule over it as expected gbogbo àwọn jákujàku kan láwọn èèyàn tẹ́ ní àwọn ń tẹ́ dára wọn kí ni wọ́n ń tẹ́ dára wọn fún wọn á dé ká wọn sọ bẹ́ẹ̀ wọn á gbé sábàkà wọn á gbé ẹgbẹ́ sábàkà wọn á gbé kíní kalẹ̀ wọ́n gbé díṣì kalẹ̀ wọ́n á sọ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ rí Abu Musa àbàlì mẹ́sìrì lélẹ̀ kíní kalẹ̀ rẹ̀ ètò ẹgbẹ́ ètò ẹgbẹ́ ẹ̀ bá ti ní megabyte bíi hundred kan yóò ní gbogbo information yẹn làwọn eléyìí wá kóra wọn jọ sí wọn làwọn ń tẹ́ àwọn èèyàn kan. Adúlá dúró ṣe ẹrì sísá mi yóò wọ táìpù wọn ṣe tẹ́mi náà nù ọkùnrin náà ní ṣe kíní fún ọ wọn ní láàlórí ni àwọn sísá wọn náà tó a physically fit ẹlòmíín tó a physically fit tí sísá mi bá gbà ọ tó bá gbà brọ́dà mi nù yóò ní sẹ́gbẹ̀sẹ̀ la àlàyé abdulhakeem abayomi tó bá gbà ọmọ dáwà akademi lóbìnrin ìyóò jẹ́sán bẹ̀rẹ̀ yà ọ̀pọ̀ sísá kan wọ ìjọba wọn mọ̀ wọn ní wọn wọ ìdìbò àbúrò ẹnìkan wá ṣe kínní kan tó bá yọ ọwọ́ sí báyìí ìdúrà dáadáa bá wọn apá odò yẹn apá tì gbogbo àwọn nǹkan táwọn yẹn mú wá ní tuntun àwọn násùpá ti kọ̀ rí àdúrà mẹ́rin gbogbo rẹ̀ dáadáa báyìí. so gbogbo àwọn tó bá ń lọ rúbẹ̀ ẹ̀ nísìnyí nígbà tí yẹn kàn nígbà tí yẹn lọ jẹ́ nísìnyí mo lè gbọ́ nǹkan yẹn lọ jẹ́lé òsìnmi lẹ́gbẹ̀ẹ́ jẹ́lé òsìnmi kì í bẹ̀rẹ̀ sùkúù aláì ìrọ̀ ilẹ̀ àwọn aládàá bá wọn. anabi sallallahu alaihi wa sallam sọ pé inni tarikum fikum man tamasaktum bihi lan tadillu ba'di inú àdìs abdullahi ibn abbas ní muhammad malik anabi máa fi nǹkan kalẹ̀ fún yín tẹ́ bá tẹ̀lé ẹ̀ sọnù kitab allahi wa sunnati yìí tẹ́lá ọlọ́run ọba súnà nígbà Muhammad ilẹ̀ yìí ó tẹ̀lé tó fún ní sọnù òní fa ayò amẹ́lí gbogbo èyíkéyìí iṣẹ́ wa ayò qawlin èyíkéyìí òwò la ta'khudh bihi mẹ́dàáwò hatta taqidahu ala al-kitabi wa sunnah tó fi gbé tó fi fi wọn kitabi wa sunnah fa in kana muwafiqan lil kitabi wa sunnah ti fa'khudh bihi. طبعا كتاب وسنة جيمو وإن كان مخالفا فاتركه ولا تنفع